وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته نيسى سؤالك الله لا يوا سيدان سي تجارة يا فكانيا دي سوكاري ايتي تنوي لاتنو ترى العقيدة الواسطية في شيخ الإسلام أحمد

ó ń bẹ nínú àwọn tíra tó náà bá ti sọ kalẹ̀ láti sánà fún àwọn òjíṣẹ́ rẹ̀ àti nínú àwọn ọ̀rọ̀ èyí tá a gbà wá lẹ́nu àwọn òjíṣẹ́ ìkẹ́ àti ọlọ́ọ̀lọ́run ọba kó máa bá wọn. gbogbo eléyìí ó ń ṣe àpèjúwe fún wa bó ti ṣe jẹ́ pé ma kana sallallahu alayhi wa sallam muhammadun sallallahu alayhi wa sallam bid'an min ar-rusul wa wa sallallahu alayhi wa sallam kì í sàdáadáa lẹ̀ nínú àwọn òjíṣẹ́ irú tọ́lọ̀ fi rán àwọn òjíṣẹ́ tó síwájú iná lọ́lọ́run bá fi rán náà sheikhul islam wa ni wa fil ilmi al-mawruthi an muhammadin sallallahu alayhi wa sallam min dhalika ma yashfi wa yakfi wọ́n ní ṣùgbọ́n o tonti pé àlàyé gbogbo àwọn nǹkan yìí wọ́n ti wáyé nínú àwọn tírà tó síwájú àti lẹ́nu àwọn ànábì tí ọlọ́run ọba ti rán ṣáájú anabi wa muhammed sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí àlàyé léyìí náà tún ṣe wá nínú alukur'an àti sunna ti anabi wa muhammed sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ìmà ṣùgbọ́n ti ń bẹ nínú màtá jogún láti ọ̀dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam ohun ti ń bẹ nínú màtá jogún látọ̀dọ̀ anabi kí àti ọlọ́run ọba kó máa bá a nínú ohun tó wá nínú ẹ̀ nípa àlàyé gbẹ̀ndẹ̀ alqiyama àti tó jẹ mọ́ gbẹ̀ndẹ̀ alqiyama máa ẹ̀ ṣùfì ohun tó tó wo ni sàn bẹ́ẹ̀nbẹ́ wọ̀yẹ̀ fi tó sì tó ni ó ń bẹ nínú tọ́lọ̀ fi rán anabi wa muhammad sallallahu alayhi wa sallam ètò túmọ̀ sí pé lẹ́yìn ìgbà tí ọlọ́run ti fi alukur'ani rán anabi wa sallallahu alayhi wa sallam pẹ̀lú àlàyé yéké nípa gbogbo nǹkan ó tún fún ní sunna alápọ̀nlé àbùkátà láti máa wá àlàyé nǹkan kan nínú níta àbámà nípa ọ̀rọ̀ gbẹ̀ndẹ̀ alqiyama àbí ntọ́ jẹ́mà kàmá wà wà lọ sínú tírà mi àní ti ń bẹ nínú alukur'an àti sunna yashfi wa yakfi wọ́n tó wo ní sàn níbi gbogbo àárẹ̀ wọ́n sì tó ní níbi gbogbo nǹkan téèyàn ń wá nítorí ìdí eléyìí báyìí ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n ní wa ilmi al lára àmàtà àjogún láti ọ̀dọ̀ anábìá Muhammad sallallahu alayhi wa sallam ohun tí máa ń wo ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ohun tó sì tó ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí wọn ní ta jogún lọ́dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam ọ̀nà ni ìmà àti ọgbọ́n tó dópin ìmà àti ọgbọ́n tó dópin àjogún rẹ̀ látọ̀dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam eléyìí ló fà á láfi sọ pé èèyàn lè nímà nípa tọ́lọ́run ó nímà nípa ti anabi muhammed sallallahu alayhi wa sallam kó tún wá jẹ́ pé àgọ́ ń bàjá èèyàn lè nímà nípa òfin ọlọ́run kó nímà nípa ẹ̀sìn ọlọ́run kó tún wá jẹ́ kó dín dìrín lágbọ́n àbìkan kẹ́là thumma kalla nítorí pé ọgbọ́n tó dópin ìmà tó yéyéké iná ní ti ń bẹ nínú tọ́lọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam eléyìí sì ni tá a látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ẹnìkan ò lè máa tàn wá jẹ kó wáyé pé màkà ń bẹ tó ń jogún lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam tó yàtọ̀ sí tá a mọ̀ nínú alukur'an tó sì yàtọ̀ sí tó wà nínú sunna anabi wa muhammed sallallahu alayhi wa sallam àyàfi kó nítọ̀ wọn jẹ ẹni tó fẹ́ tú àwọn èèyàn jẹ lásán torí ẹ̀ ó wá nínú hadith hadith wa Abi Darda radiyallahu anhu wọ́n lànà bí wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní wal ulama'u warasatul anbiya àwọn olùmọ̀tẹ́rì yẹn àwọn náà lòlùjogún àwọn ànábì ọlọ́run ọba wa anna al anbiya àti pé àwọn ànábì ọlọ́run lam yuwarrithu dinaran wala dirhama wọn kó owó wúrà kalẹ̀ fẹ́nìkan láti rí jogún bẹ́ẹ̀ wọn ò sì kówó fàdákà kalẹ̀ fẹ́nìkan láti jogún ṣùgbọ́n tí wọ́n fi kalẹ̀ fún wa láti jogún wa innama warratul ilm ìmà nìkan ló ń tí wọ́n fi sílẹ̀ fún wa láti jogún faman akhadahu akhadha bi haddin wafirin dájúdájú gbogbo ẹni tó bá ti rí ìmà tó rí ìmà dì mú láti ọ̀dọ̀ àwọn anábì ọlọ́run ọba ó ti di èrè ǹjẹ́ tó pọ̀ mọ́ torí anábì òfowó kan fún ẹ láti jogún kò fi ipò kan láti jogún kò fi ipò níta nàbì sallallahu alaihi wasallam fi sílẹ̀ fún wa náà ní ìmà gbogbo ẹni tó bá sì di ìmà mú ó ti di èrè ǹjẹ́ tọ́pọ̀ mù ẹ sì rí i pé ìmà yẹn laysa hikran ala ba'din duna ba'd kìí ṣe nǹkan tó ṣe pé asẹ́mà lórí àwọn kan yàtọ̀ sáwọn kan ìmà ohun tó wà ní mutahun li kulli insan gbogbo ẹni tó bá gbìyànjú nípa àmọ́ yẹn yóò rí kìí ṣe kankan táyé àwọn kan ló lè mọ àwọn kan ò lè mọ àbí àwọn kan ni wọ́n jẹ́ ẹni tí ẹ̀jẹ̀ wọn mọ́ àwọn kan nínú ẹ̀jẹ̀ wọn jẹ́ tó dọ̀tí àwọn ò lè má kẹ́là ọmọ àfa nìkan ló lè má yàtọ̀ sẹ́ni tí èso ọmọ àfa ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ rárá nítorí pé níta bá ti pè ní ọ̀rọ̀ ọ̀mà gbogbo ẹni tó bá ti lè gbìyànjú nípa ìmà yọ ọmọ ìmà ìmà nípa ìsìn Islam yìí báyìí kìí ṣe nǹkan kan táyì pé àwọn kan ló lè mà yàtọ̀ sí àwọn kan torí ẹ̀ ló ti jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tó bá gbìyànjú láti wá ìmà tí ọlọ́run bá bá sì fẹ́fẹ́ dáadáa ẹ rí i pé ọlọ́run ọba yóò fún ní àgbọ́yé tó péye nínú ẹ̀sìn rẹ̀ torí di eléyìí báyìí níta nàbì sallallahu alaihi tó fi sílẹ̀ fún wa láti jogún òun náà ní ìmà torí ẹni ibn ló ti sọ fún wa yìí pé wọ́n léèrè kí lóò nàbì kí abdullahi bin abbas radiyallahu anhuma wọn ni wọn fi kankan sílẹ̀ fún wa illa ma bayna daf illa ma bayna dafatay njẹ́ ń bẹ láàrin alukur'an àti sunna náà ni wọ́n fi lẹ̀ fún wa kìí ṣe nǹkan mi alukur'an àti sunna kìí ṣe sara alẹ́ anabi nìkan yàtọ̀ sẹ́ni tí ì sara alẹ́ anabi gbogbo apáta náà la la alukur'ani gbogbo apáta náà la ni kíni la ni sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ o tún wá nínú adé tìmí tó gúnrégé nabi ali ibn abi talibin radiyallahu anhu wọn bi léèrè nípa kí lànà nàbì sallallahu alaihi wasallam kí ló dákọ yín kọ̀rọ̀ kí ló gbé fún yín nímà tí ọkọ àwọn èèyàn yòókù Ali ibn Abi ní kò sí nǹkan kan gbogbo ohun tí ànàbì sallallahu alaihi wasallam wí fún wa iná ló ti gbogbo èèyàn àyàfi ti ń bẹ nínú ìwé mi yìí báyìí kí ni ti ń bẹ nínú ìwé yẹn òun náà ní torí de eléyìí anabi sallallahu alayhi wa sallam kò gbé máa hàn sáwọn kan kò gbé pamọ́ sáwọn kan torí de eléyìí gbogbo wa pátá náà ni anabi fi ìmọ̀ sílẹ̀ fún láti jogún gbogbo ẹni tó bá ti wá ìmọ̀ yẹn ayé àti ìmọ̀ ó wà fún. torí eléyìí má fojú ara rẹ wọ́n sọ pé bàbá rẹ ọmọ báwo ni wọ́n ti wá lè mọ̀ nípa Islam ó mọ̀ nípa rẹ̀ bàbá tiwa náà lọ́mọ màmá tiwa náà lọ́mọ àmọ́ yòtíhì mẹyẹsà ọlọ́ọ̀lọ́ àtàjùlọ rẹ ni a máa fẹ́ ni tó bá fẹ́ gbogbo ẹni tó bá sì gbìyànjú walladhina jahadu fina lanahdiyannahum subulana gbogbo ẹni tó bá gbìyànjú lójú ọ̀nà tó ọlọ́wọ́ba ọlọ́wọ́ba yóò fi mànà ọlọ́wọ́ba kò fi gbogbo wa mànà nítorí di eléyìí káma wa discourage ara wa wípé wò lè má kí ó má da ara rẹ láàmú kí lọ́n lọ sí ilé kí ó kí ó ó sì kò sí ẹnìkan tí wọ́n kọ́ sí lágbárí àbí tí wọ́n kọ́ sí ńpàkọ́ wípé eléyìí ló lè kọ́ kí ó yàtọ̀ sí eléyìí àní gbogbo ẹni tó bá ti rí èrè ìntànàbì sallallahu alaihi wasallam tọ́lọ̀ ń fi ran tó rí kọ́ tó sì mà nípa rẹ̀ faqad akhadha bi haddin eléyìí ti rí èrè ǹjẹ́ tó táni ọ̀fẹ́rẹ̀ nínú wa kò sí oníkálukú wa ló fẹ́ jèrè nítorí de eléyìí ó di ọwọ́ wa bí wàá ṣe ń gbìyànjú láti mọ ìmọ̀ nípa àtìlẹ̀ ayé ń bì léyìí tó ti pa àmọ́ yìí pé ìmọ̀lẹ̀ ayé náà ni ayé ló bẹ̀rẹ̀ ayé ni ó parí sí tá ń gbìyànjú tá ń náwó gegege nípa rẹ̀ àwọn òbí wa wọ́n ń ṣe wàhálà púpọ̀ nípa rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wa lọ́wọ́ àló ṣe pé òun ló ń gbìyànjú àti ránra rẹ̀ ní ilé ẹ̀kọ́ yìí tó ti ń kọ́ ìmọ̀ yìí lójú méjèèjì tí kìí fàsìkò rẹ̀ ṣòfò tí kìí fàsìkò rẹ̀ ṣeré gbogbo ẹ̀ lórí pé tó bá di lọ́la kí ọmọ bá jẹ òun kó ọmọ bá táwọ́ ná kó ọmọ bá máa wojú ẹnìkan kó tó di pé òun jẹun kó tó di pé òun rí ná kó tó di pé òun rí lò nǹkan tó dáa lélẹ́yìí báyìí ṣùgbọ́n ìtọ́ dáa jùlọ òun náà nìkan wá ìmọ̀ nípa tọ́ lọ́wọ́n bá wa kámọ̀ nípa bá ti sin lọ́wọ́n bá wa pàápàá jùlọ nígbà tó ti yé oníkálukú wa wípé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun kó wọn lọ́wọ́n bá òun ọ̀dá ènìyàn òun ọ̀dá ẹ̀dùn jẹ̀nu bẹ́ẹ̀ òun sì dá ènìyàn nítorí nǹkan mí yàtọ̀ sí kálíbà àmọ́ jọ́sìn fọlọ́n ọba lónìí kan ṣoṣo lọ. a sì mọ̀ yín pé tá a bá mọ̀ nípa bá ti sin lọ́run kò lè ṣeé ṣe fún wa láti sin lọ́run ní ìbámu pẹ̀lú bọ́lọ̀ wọn bá ti ṣe ń fẹ́ torí de eléyìí eléyìí jẹ́ ìpèpè fún gbogbo wa láti mú nínú tánàbì fi sílẹ̀ fún wa láti jogún ànábì ò fowó sílẹ̀ fún wa láti jogún lá owó gold lá owó silver nothing of that nature ànábì sallallahu alaihi wasallam ò fi kásílẹ̀ fún anybody láti jogún náà lọ́ọ́ fà á ló fi jẹ́ pé tó o bá jọ máa nẹ́bì gan sọlọ́láhùn àríwò sẹlẹ̀ yálà ọmọkùnrin ni tàbí ọmọbìnrin àbọ̀jẹ́ ìyàwó ànábì sọlọ́láhùn àríwò sẹlẹ̀ àbọ̀jẹ́ bàbá ànábì àbọ̀jẹ́ ìyá ànábì sọlọ́láhùn àríwò sẹlẹ̀ o ní nǹkan kan tí ó jogún nínú tá ànábì fi sílẹ̀ èèyàn ò ní nǹkan kan tí ó jogún nínú tá ànábì sọlọ́láhùn àríwò sẹlẹ̀ mà fi sílẹ̀ nítorí pé ó wá nínú hadith láti ọ̀dọ̀ ànábì wa Muhammad sọlọ́láhùn àríwò sẹlẹ̀ wọ́n ní nahnu معشر الأنبياء نرث نحن معشر الأنبياء نرث ولا نورث وما تركناه صدقة نحن معشر الأنبياء نرث ولا نورث وما تركناه صدقة أو النبي الله أو النبي الله أو ما جوجني شو بني كاكي جوجن ìyẹn ni pé nǹkan lé ayé tànàbí bá fi ilẹ̀ ẹnìkan ò ní jogún rẹ̀ gbogbo tànàbí bá fi sílẹ̀ sọ́dà kọ́ sàrà ni fún gbogbo mùsùlùmí. eléyìí ló fà á ló fi jẹ́ pé ńgbà tànàbí sallallahu alaihi wasallam láìsí ọmọ kan ṣoṣo tànàbí fi sáyé òun náà ni Fatima radiyallahu anha ọwọ́ abá Abubakar ni Siddiq radiyallahu anhu onírè Abubakar ẹ bá mi kó ntànàbí sallallahu alaihi wasallam ntí ṣe ìpín tèmi nínú dúkìá nàbì sallallahu alaihi wasallam tí nàbì fìlẹ̀ sáyé abubakar radiyallahu anhu wọn lè ní nǹkan kan tá a lè fún yín nínú tí nàbì fìlẹ̀ òsì tàbí ṣùgbọ́n pa nàbì fi nǹkan púpọ̀ sílẹ̀ ṣùgbọ́n ẹ̀ ní nǹkan kan gbà nínú rẹ̀ nítorí pé àwọn gbọ́ tí ànábì wa sallallahu alaihi wasallam tí wọ́n sọ pé àwa ànábì ọlọ́run narithu wala nurat wa ma taraknahu sadaqa àwa máa ẹlòmíì ṣùgbọ́n ẹnìkan ò jogún tiwa gbogbo ń táwa bá sì fi sílẹ̀ ńkọ́ sàárà ní fáwọn mùsùlùmí lápapọ̀ báyìí báyìí Fatima radiyallahu anha ọ̀rọ̀ yìí ọba àwọn ọlọ́kàn jẹ́ sọ fún Abubakar radiyallahu anhu wọ́n ní tí wọ́n bá kú tí báwọn ọmọ rẹ ní ó jogún rẹ Abubakar radiyallahu anhu wọ́n ní ni wọ́n ní sọ báwo wá ní bàbá sallallahu alayhi wa sallam báwo làwọn ti fẹ́ wá sáláìsì tẹ́ ẹ̀ wá ní fún mi ní ìpín tèmi nínú táwọn ẹbí fi sílẹ̀ àbí ọmọ wa ju ọmọ lọ níbí Abubakar radiyallahu anhu wọ́n ní gbogbo ń tẹ́ wí bẹ́ẹ̀ náà ni ṣùgbọ́n bàbá tiyín ànábì ọlọ́ọ̀ni àwa kì í ṣe ànábì ọlọ́ọ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé ànábì ọlọ́ọ̀ tí àwọn bá kú ni wọ́n sọ pé nìkan ò ní í jogún táwọn fi sílẹ̀ yàtọ̀ sẹ́ni tí kìí sà nábì ọlọ́run báyìí inú wa dá Fatima radiyallahu anha inú wa dá lóhùn eléyìí mú ni mà ike nínú màá bá a ti ṣe pín ogún nínú òfin ṣẹ̀rí àtọ́lọ́run oríṣi ọ̀nà mẹ́rin làwọn èèyàn máa pín sí ó ń bẹ nínú wọn man yarithu wa ẹni tí máa jogún ẹnìkan tí wọ́n sì jogún òun náà eléyìí ló pọ̀ jù nínú àwọn èèyàn gẹ́gẹ́ bí èmi gẹ́gẹ́ bí ìwọ àwa lè jogún ẹlòmíì ẹlòmíín náà ó sì tún jogún tiwa torí pé àwa kìí sànàbì àwa kìí sànàbì ẹni tá a sì jogún náà yìí sànàbì torí di eléyìí á jogún gẹ́gẹ́ bí wọ́n ṣe jogún tiwa náà eléyìí ló wọ́pọ̀ jù nínú àwọn èèyàn ìpín kejì nínú àwọn èèyàn àwọn náà làwọn tó ṣe pé yẹri síwúná wọn lẹ́yìn yóò rọ síwún àwọn tó ṣe pé àwọn á máa jogún ṣùgbọ́n nìkan kì í jogún wọn yẹri síwúná wọn lẹ́yìn yóò rọ síwún àwọn gẹ́gẹ́ bí àwọn tani àwọn ànábì ọlọ́run àwọn tí wọn lànàbì sallallahu alaihi wasallam ló sọ nípa àwọn yìí pé nahnu ma'shara al-anbiya'i narithu wala nura àwa àwa ànábì ọlọ́run àwa máa jogún ẹlòmíì ṣùgbọ́n ẹnìkan kì í ṣe kínni kì í jogún tiwa oríṣi èèyàn kẹta nínú ọ̀nà mẹ́rin tí àwọn ọmọ ànábì ádámà pín nípa ń jogún ẹni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun náà lẹni tó ṣe é pé la yarithuna wa yurathun la yarithuna wa yurathun àwọn náà làwọn ẹni tó ṣe é pé àwọn kì í jogún ẹnìkan ṣùgbọ́n wọn ò jogún tiwọn la yarithuna wa yurathun àwọn kì í jogún ẹnìkan ṣùgbọ́n wọn ò jogún tiwọn àwọn eléyẹn àwọn náà ni al àwọn ẹrú àwọn ẹrú wọn kì í jogún kankan ṣùgbọ́n wọn ò jogún tiwọn nítorí wípé arọ̀kíkù wà máa mẹ́lẹ̀kẹ́ mílíkùn lè sẹ̀yídìhì ẹrú àtòhun àti ntóni nǹkan ní ni wọ́n jẹ́ fún ta ni polówó rẹ̀. oríṣi kẹrin nínú àwọn èèyàn àwọn náà làwọn tó ṣe pé láàyè rìsúná wàlá yóò rọ́sùn láàyè rìsúná wàlá yóò rọ́sùn àwọn kì í jogún ẹnìkan sì ní í jogún wọn àwọn kì í jogún ẹnìkan ò sì ní jogún wọn àwọn eléyẹn humul kuffar àwọn náà làwọn kèfèrí a'adana Allahu wa iyyakum minal kufr ọlọ́nkọ́ là wá àtàwọn àtẹ̀yìn níbi títà ìgbàgbọ́ sọ̀lọ̀ al-kafir la yarithu wala yura kò ní jogún ẹnìkan ní kèfèrí bẹ́ẹ̀ ni ẹnìkan ò ní jogún kèfèrí náà nítorí àdìsí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tó ní la muslima wala al kafira kèfèrí kò ní jogún mùsùlùmí bẹ́ẹ̀ ni mùsùlùmí kan kò ní jogún kèfèrí kan torí ẹ̀ tí bàbá kan bá kú sọ́jẹ́ pò ń lò ní gbogbo owó ilé ayé yìí àmọ́ fún ìbànújẹ́ bàbá yẹn ó kú ń kèfèrí àwọn ọmọ rẹ̀ wá jẹ́ mùsùlùmí la yarithuna minhu shay'a àwọn ọmọ yẹn ò ní jogún kankan lọ́dọ̀ rẹ̀ kẹlẹ́ẹ̀lì tó bá ṣe ń pín ọmọ ló kú ọmọ ló kú bàbá ń bẹ láyé ṣùgbọ́n ọmọ tó kú yẹn kèfèrí ni bàbá yẹn ò ní jogún kankan lọ́dọ̀ rẹ̀ nítorí pé kíni kèfèrí mùsùlùmí ò ní jogún rẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí kò ti ṣe ní jogún kèfèrí eléyìí jẹ́ oríṣi ọ̀nà mẹ́rin èyí táwọn èèyàn pín sí ṣùgbọ́n nípa àmàjẹ́mà ìmà ó ń bẹ fún gbogbo kálukú wa láti jogún gbogbo ẹni tó bá fẹ́ jogún mà èyí tọ́lọ́run Muhammad sallallahu alayhi wa kò sí nǹkan kan tó ṣẹ́kù fún illa an yushammira an saqil jid ju yí pé kéèyàn kọ́ ká sókòtò rẹ̀ sókè kó múra kọ́mẹ́jà fara lọ nítorí pé ìmọ̀tẹ́rì yẹn òun ló ṣòro jù nínú téèyàn máa ń wá nítorí pé èèyàn kì í nímà illa ala jisrin min at láì ṣe wàhálà kò lè ṣeéṣe wípé kéèyàn nímà tamannayta an tumsi faqihan munadira biduni ana'in wàlùjùnúnù fúnúnù ó wù ọ kó o di olùmọ̀ ńlá tí o ti pé tó máa ń sọ̀rọ̀ wọn náà lè dá sí i láì ṣe wàhálà kankan onírúurú ni wèrè ajẹ́ pé wèrè lolúwa rẹ̀ ni ẹ̀ ẹni tí o fẹ́ ṣe wàhálà tó sì fẹ́ dolùmọ̀ òsì tàbí ṣùgbọ́n ìpele yẹn ọ̀gbádùn ti lọ ẹ̀kan mú lọ sílé ìwòsàn bákan náà tarju najata wa lam tasluk masalikaha inna safinata la tajri ala al-yabasi ó wù ọ́ láti jẹ́ wípé kọ́ ọ là ó wù ọ láti jẹ́ èèyàn ńlá ó sì gbọ̀nà tí èèyàn fi dé èèyàn ńlá ó wù ọ láti mà ọ gbọ̀nà tí èèyàn fi ní mà tó rò wípé ọkọ̀ ojú omi á máa gborí èpè kọjá ni kì í gborí èpè kọjá ọ̀nà tí wọ́n fi wá ọmọ náà lọ́gbà. gbà ẹni tó sì ń wá ìmọ̀jẹ̀má èèyàn ń bùkátà àkókò àti sùúrù àti àfaradà èèyàn kì í wá ìmọ̀ súkẹ́súkẹ́ láàrin ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ike tí n bá ti bí tiẹ̀ máa pàtì tọba pati tẹ́lẹ̀ náà só náà di ọmú mi kò di ọmú nítorí pé al-ilm law a'taytahu kullaka la a'taka nisfahu tó bá ṣe pé gbogbo ara rẹ gbogbo àkókò rẹ ló fún mà ìdajì ni mo fún ọ nínú ara tiẹ̀ kátó wá pé ìwọ tó ń tọ́ wò ṣé yóò dùn àbí ọkàn tó ná àfira rẹ lẹ̀ fún ani nígbà tó ná òdìlẹ̀ fúnru rẹ tó eléyìí túmọ̀ sí pé àfi kéèyàn fira sílẹ̀ fún ìmọ̀ kọ́ wá nípa apá wíwá ó dùn máa pariwo ó dùn máa polongo pé lagbada nímà ah masha allah masha allah kó tó di pé ẹ̀yin sọ ipò nímà yẹn kó tó di pé ẹ̀ sọ pé masha allah fún yẹn ẹ̀ maru wàhálà tó ti fojú wì ẹ̀ mẹ́yẹ oorun tó ti dámájú ẹ̀ mẹ́yẹ ìròrí tó ti rò ẹ̀ mẹ́yẹ ewu tó wù láì tí ì tó ọjọ́ tó yẹ kí ewu ọyọ lára rẹ̀ ṣùgbọ́n látàrí ìrònú látàrí ìwádìí tó ń ṣe nítorí délé yìí ló ti jẹ́ pé gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú àwọn olùmọ̀ wa èyí tẹ́ ẹ máa gbórúkọ wọn ká gbogbo àgbáńlá ayé wọ̀nyẹn iṣẹ́ kékeré kọ́ ni wọ́n ṣe nídìí àti rí ìmà èyí tọ́lọ̀ wọn bá tó fi rán ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam á rí nínú wọn ẹni tí wọ́n sọ pé ó lo twenty something years tó fi ń ṣèwádìí ní àwọn ilé ìkótírasì láti fi mà nípa ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí sheikh Nasiruddin albani rahimahullahu ta'ala wọ́n lo twenty something years níbi tí wọ́n ti ń ṣèwádìí nípa àwọn àdéhùn anábì wa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run bá rí òdodo wọn ó rí i pé wọ́n á máa ṣe ní ìṣe pé wọ́n ń wórúkọ wọ́n ń ṣe nì láti fi mà nípa tọlọ́run láti fi mà nípa tànábì sallallahu alaihi wasallam wọ́n sì pa àwọn èèyàn lọ síbẹ̀ ẹ wò bí ọlọ́run bá ti bù fún wa nínú ọlá àti àjùlọ rẹ̀ Allahu akbar bẹ́ẹ̀ náà ni àwọn míín náà wà nínú àwọn olùmọ̀ wa gbogbo tó ṣe pé gbogbo wọn pátá wọ́n gbìyànjú ọ̀pọ̀lọpọ̀ wáìmà débi pé kò tiẹ̀ ráyè fẹ́yàwó ọ̀pọ̀lọpọ̀ wáìmà débi pé kò tiẹ̀ rákòókò láti lọ gbatẹ́gùn irú ìtawà fi síwájú lọ́pọ̀lọpọ̀ láyè sìn ọlọ́run bá sì gbà fún wọn ọ̀pọ̀lọpọ̀ ní ìmà rẹpẹtẹ wọ́n ní ìmà débi pé ọ̀rọ̀ wọn gan tó ń sọ lẹ́nu dìmà kátó wá pé tí wọ́n bá gbé gègé wọn torí délé ọlọ́run bá kọ́gbà fáwa náà kọ́ ràn wá lórí àtìlẹ́ wá èyí tí ó wúlò fún wa ń bí tí sì wúlò fún wa àlùkìyàmà wọ́n ní ti ń bẹ nínú mà èyí tá a jogún látọ̀dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam nínú àlàyé nípa gbẹ̀ndẹ̀ alqiyama àti gbogbo tí ó ṣe níbẹ̀ yẹ́kfì wọn ló tó wa wà yẹ́ṣfì ó sì tó láti wòyàn sàn. torí pé tírà ọlọ́run àti sunna anabi wa muhammed sallallahu alayhi wa sallam ohun tí í ṣe òpin ìwòsàn àti òpin títóni ó ń bẹ nínú méjèèjì. torí pé ọlọ́run bá sọ alukur'an yìí kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam ọlọ́run ọba ti ṣe àgbéga fún alukur'ani lórí gbogbo tíra yòókù ọlọ́run ló sọ kalẹ̀ ó sì ṣe ní tíra tó borí gbogbo àwọn tíra tó síwájú ẹ̀ ó sì ṣe òfin tó wà nínú rẹ̀ ní ìtọ́pa gbogbo òfin tíra tó síwájú rẹ̀ bákan náà sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam olóma sàlàyé alukur'ani olóń ṣe àfihàn rẹ̀ òun ló sì ń gbé yọ síta gbangba gbogbo nǹkan tó ṣe é pé ọba fẹ́ dojú sú wa nínú alukur'ani tá a mọ̀ ti ọlọ́run ọba gbà lérò nípa rẹ̀ á wà lọ sínú sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam àárí àlàyé rẹ̀ ń bẹ síbí ẹ̀yin náà ka alukur'ani ẹ̀rí tí ọlọ́run bá sọ yìí pé wa anzalna alayka dhikra litubayyina linnasi ma nuzila ilayhim àwa ọlọ́run bá láàsọ ìrántí kalẹ̀ fún ìwà anabi muhammad sallallahu alayhi wa sallam alukur'an nítorí kó o lè bá a máa ṣe àlàyé fáwọn èèyàn pẹ̀lú sunna èyí tá a tún fún ọ kó o máa ṣàlàyé ń tà sọ̀kalẹ̀ fún wọn fún wọn báwo ni àlàyé yékè rẹ̀ báwo ni àlàyé àti ìfinimànà tó wà nínú rẹ̀ báwo ni wọ́n ti ṣe lò ìbára súnà là ń ti rí eléyìí báwo ló ti ṣe wá fẹ́ jẹ́ mùsùlùmí gidi báwo ni alukur'an ti ṣe fẹ́ tó ọ nígbà tó o bá lò ní nǹkan kan ṣe pẹ̀lú súnà anabi wa muhammed sallallahu alayhi wa sallam báwo ló ti ṣe lè rí ìwòsàn tó wà nínú alukur'an lò gba ọ̀nà tọ́lọ́run bá ní kó o lò tí ó fi ṣiṣẹ́ fún ọ láti wo àárẹ̀ àti àrùn tí ń bẹ lára rẹ nígbà tó o bá ní kò ní gbọ́ àlàyé prescription báwo ló ti ṣe lò láti inú súnà anabi muhammed sallallahu alayhi wa sallam ọlọ́run ọba ní awalam yakfihim anna anzalna ilayka alkitaba yutla alayhim ǹjẹ́ kò wá tó wa bí ikú ọlọ́run ọba ti sọ tírà kan kalẹ̀ ikú ọlọ́run ọba ti sọ tírà kan kalẹ̀ fún ìrìn anabi muhammed sallallahu alayhi wa sallam èyí tí wọ́n ń ké fún wa bí wàláhì ó tó wa ó tó wa kọ́lọ́run sọ alukur'ani kalẹ̀ fún wa àbí ó tó wa bí wàláhì ó tó wa torí de léyìí tẹ́ ẹ bá ń wá wa kú wa ká ó dájú pé yóò rí rìkúrì wọ́n ti ní alukur'ani ọ̀ wá mọ nǹkan kan ju àtẹ́wúrà lọ ọ̀ mọ nǹkan kan ju zabúrà lọ ọ̀ mọ nǹkan kan ju ìnjílà lọ káì oríru olúwa rẹ ti dógùn lópin ìgbà téèyàn bá mọ alukur'ani ṣùgbọ́n tẹ́wúrátà ló kún rí ẹ̀ zabúrà ló kún rí ẹ̀ nígbà tó bá fẹ́ sọ̀rọ̀ ọlọ́run yọ̀ọ́ ọ̀wọ́ àmọ́ kankan náà alukurani ṣùgbọ́n gbogbo zabura ló ti há gbogbo atawura ló ti há gbogbo injila ló ti há tó jẹ́ kutubu muharrafa àwọn tíra tán ti yí padà tó ṣe pé kìí ṣe bọ́lá ń ṣe sọ̀kalẹ̀ lọ́wọ́ èyí tí ọwọ́ àti pé láyà ti hìl bàtílù min bayni yadayhi wala min khalfihi èyí tó ṣe pé ìbàjẹ́ ò lè gba wájú àbẹ́yìn wọbẹ̀ kò wá sí kankan lórí rẹ̀ fati àgàn ò fati àti kálukú mà ló geere kò kò sí lórí rẹ báwo wá ló ti lè máa yà mí wá sẹ́nu pírú àwọn eléyẹn àwọn mùsùlùmí tó ṣe wípé wọ́n ń fẹ́ ìtọ́jú ni ó yẹ ká ti kóru wọn lọ sílé ìwòsàn ọjọ́ ti pẹ́ tó ṣe wípé ẹ̀yin náà lọ àti kó wọn lára àti kó wọn lọ sílé ìwòsàn lára lọ́fà ló fi jẹ́ párùn yẹn pẹ́ lára wọn ìyẹn gbọ́dọ̀ mọ Al-Qur'ani dáadáa ó kéré jù fàtí agbọ́dọ̀ wà lórí gbogbo kálukú wa torí la salata liman lam yaqra bi ummil kitab kí wá ṣe ké <coughs> pé kí fàtí ọ wà wa ní wàá ń darúkú nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú aláṣẹ wọ́n há fatia ṣùgbọ́n ètí tó ṣe pé ó dorí kodò kì í ṣe fatia gidi nítorí pé sábà ń ké fatia ìkọ̀jọ́ fatia tó lọ sọ̀kalẹ̀ fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam a sì mà títí dọ́dọ̀ ọlọ́run wípé tí wọ́n bá gbìyànjú láti mọ fatia ń ké dáadáa wàláhì wọn ò bá mà kí wọn ọba àmà ké nítorí pé gbogbo orin òyìnbó tó ṣe pé tí wọ́n bá dá gbogbo ajókòó nìsín tí wọ́n láwọn fún wa one million lórí pé ká túmọ̀ ní tóyìnbó yẹn ń kọ lórin ọ̀pọ̀lọpọ̀ onílé túmọ̀ rẹ̀ àmọ́ gbogbo ẹ̀ la há sórí ibi tó bá ti lẹ ohùn àwa náà lẹ ohùn ibi tó ti kẹ ohùn àwa náà kẹ ohùn ibi tó ti tó ti tó ti fi mú sọ̀rọ̀ àwa náà fi mú sọ̀rọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni subhanallah wàlùkùránù ayé ń bọ̀ làlùkùránù wá wà. sẹ́ni pé nǹkan ṣe àwọn ẹni tí wọ́n pèrè àwọn láàfà ọ̀pọ̀lọpọ̀ ọmọ alukurani ké kátó wá pẹ́ ni tí ọmọ kankan pẹ̀ sí islam lóòótọ́ alukurani tó wà ìyẹn tó bá jẹ́ pé a bá kọjú sí dáadáa alukurani tó wà tó bá jẹ́ pé a wá mà nípa rẹ̀ alukurani tó wà tó bá jẹ́ pé a mà àlàyé ńtọ́lọ́wọ́ bá ń ṣe fún wa ń bẹ̀ ànkátìrà kan ibi tá a fà kan tí wọ́n ti ń ṣe àlàyé nípa arúkìyà wọ́n ní rúkìyà tẹ́rí yẹn ìgbà tó lọ́wọ́ bá ṣàlàyé náà tọ́lọ́wọ́ bá ní. قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور gbígbé dájúdájú ìkìlọ̀ ti wá bá yín láti ọ̀dọ̀ olúwa yín àti ìwòsàn fún àrùn tí ń bẹ nínú gbáàyà àti ọ̀rọ̀ ọlọ́run bá tún sọ pé wa nunazzilu mina al-Qur'ani ma huwa shifa'un wa rahmatun lil mu'minin àwọn ọlọ́run ọba à ń sọ̀kalẹ̀ ní tó jẹ́ fáwọn olùgbàgbọ́ òdodo olùmọ̀yẹn ó ń ṣe àlàyé pé gbogbo ìwòsàn tó lọ́wọ́ bá ní àkùránì jẹ yẹn kẹ́rù pé ìwòsàn ti ń bẹnu gbáàyà lásán ni kẹ́là nítorí pé àyà kan ó sọ pé ìwòsàn fún ohun ti ń bẹnu gbáàyà àyà míì kò sí lá ọlọ́wọ́n bá fi hàn yín pé kí ni ìwòsàn ní fún gbogbo àrùn ìwòsàn ní fún gbogbo àmódi wọn ni bẹ́ẹ̀ náà ni bórí bá ń fọyàn tí wọn bá gbọ́ ọlọ́wọ́n bá gbọ́ lódodo tó bá kí alukur'ani ọlọ́wọ́n bó mórí fọ́nkú òfun wọn ni tinubu á ń rún yàn téèyàn bá gba ọlọ́run ọba gbọ́ lódodo tó bá ké alukur'ani ọlọ́run ọba múnú kú òfun téèyàn tó bá fẹ́ bímá sáti bímá bá ṣòro fún tó bá ké alukur'ani tó gba ọlọ́run ọba gbọ́ lódodo ọlọ́run ọba ó ṣe ọmọ bíbí yẹn ní rọrùn fún téèyàn bá ń wá nǹkan kan tí wọn ò fi lé lọ́wọ́ tó ṣe wàhálà lórí rẹ̀ títí tí ò rí tó bá ké alukur'ani ọlọ́run ọba ó fi nǹkan yẹn yóò fi lé lọ́wọ́ wàhálùmájára gbogbo ní téèyàn bá ń wá pátá láyé yìí gbogbo tí wọ́n sì ń pèèyàn láyé yìí kò bá jẹ́ àrùn ara kò bá jẹ́ àrùn ọpọlọ kò bá jẹ́ àrùn ọkàn gbogbo ẹ̀ pátálà Kùránì jẹ́wọ́ sàn fún wọn wá ní tó ṣe wá ibi tí jàǹbá ti ṣe wá òun náà ní pígbàgbọ́ wa tá a ní sí ọlọ́run ọba tá a sì ní sí tọ́lọ́run ọba sọ wọn ni bíntín báyìí ni ó kéré ìlọ́fà ló fi jẹ́ pé torí bá ń fọ́ tá a bá kí Al-Kùránì kò ní lọ torí pígbàgbọ́ tá a ní sọ́lọ́run àti ntọ́lọ̀ wọn bá sọ bínkín báyìí ni ipe tọ̀ ṣé pásítì àti màmá kiri ní ọ̀hán nítorí ọkọ mi mọ́ orí òun sì ní kó mbẹ̀. ṣé pásítì àti màmá kiri ní oníṣẹ́ onírun mímọ́ ẹ̀rì pé onírun ò ní kó mbẹ̀. ṣùgbọ́n wọn náà wò ó tí wọ́n bá gbé ọ lọ ìgbà tí bá ń sèyàn wọn á gbé yẹn lọ sí ọ̀dọ̀ ẹni tó mà nípa sẹ́ẹ̀sì ìgbòǹgbàlódé tí wọ́n lọ́ mọ̀ nípa sẹ́jù bí wọ́n gbé ọdọ́ síkì yẹn ọwọ́ àwọn mọ́tò torí tí wọ́n park àwọn ambulance lóríṣiríṣi tí wọ́n park sọ́sítù yẹn wàá rí kọ́kàn rẹ̀ ó ti balẹ̀ ṣe yes eléyìí gbọ́dọ̀ máa ṣe. nígbà tó tún fẹ́ tẹ àbáwọnú hospital yẹn you are welcome to hospital lágbájá ah eléyìí lówó dé báwọn so ẹtún ra àwọn nọ́ọ̀sì wọ́n ń sáré lọ wọ́n ń sáré gbé ọ sórí kẹ̀kẹ́ wọ́n ń tì ọ lọ nígbà tí wọ́n tún gbé ọ débi tí wọ́n gbé ọ dé àfa oríṣiríṣi mẹṣíìnì tí wọ́n fi ń ṣe ẹsipárímẹǹtì ló kúnnu gbogbo yàrá yun olùkọkàn rẹ ó ti balẹ̀ náà gbogbo tí ń sẹ́wọ̀n kọ̀ọ̀kan lọ náà ṣe à mo ti débi tí ń ti gbòògùn. tẹ́lá ti fún ọ lóògùn yun ó rí pé wọ́n á ní kọ́ padà lẹ́yìn ọjọ́ méjì ò ní padà mọ́ torí pé ó sọ pé alhamdulillah mo ti gbádùn. ìyẹn بفعالية الدواء نصف من الشفاء ìgbàgbọ́ tó ń ní sí pé oògùn tí wọ́n fún ọ ti fẹ́ òun gan ìdajì ìwòsàn ni wọ́n á mú ọdọ́dọ̀ ẹlòmíì nígbà tẹ́ ẹ débẹ̀ wọ́n ní yóò fún ọ lábẹ́rẹ́ yóò sì fún ọ lóògùn ọ̀nlẹ́ni tí ó sì yẹ ọ wò ọ̀ní medical doctor wọ́n bẹ̀ ṣe débẹ̀ ògédé àwọn èkúté àtàwọn òkété àtàwọn asínrín ni wọ́n ń wọn ká nínú ọ̀sìtù yẹn ọ̀kan kọlu oògùn ó ṣubú gbà ẹ́ tó gbogbo ẹ̀ ha tó ń gbà tó ní o tún ṣe lẹ́nu rẹ̀ gbogbo ẹnu pọ́n wọn náà bẹ̀rẹ̀ sí ní wò pé ah ṣé eléyìí ni ó sì á fún ẹ̀dá kùn èrò pé kọ́dà bá fún ọ lóògùn ọkọ̀ dàbí kan léyìí tó nǹkan ọ̀gbádùn subhanallah tó bẹ́ẹ̀ náà nì tó bá ní ìgbàgbọ́ tí oògùn fún ẹ ipò oògùn lópin ìgbà tó bá ní ìgbàgbọ́ òdodo sí ọlọ́run ọba wa tó sì ní ìgbàgbọ́ òdodo sí tọ́lọ̀ sọ wípé ìwòsàn làlùkùránì jẹ́ fún gbogbo àárẹ̀ ìwòsàn làlùkùránì jẹ́ fún gbogbo àmódi wàláhì ọlọ́run ọba owó ọ̀sán. torí àwọn ti sàlàyé pé Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah ta'ala wọ́n ní tẹ́lẹ̀ kan bá wá bá tó bá ní nǹkan kan tiun láàárẹ̀ nǹkan kan wọ́n sì kí ayé alukurani kan tọ́lọ̀ bá ti ń sọ tọ́jẹ́mọ́ nǹkan yẹn wọ́n sì kékeré ọlọ́run ọba owó ọ̀sán ọlọ́run ti wòsàn sọ̀nà pé ìyàtọ̀ ti wọn àtàwa ó ní pé kàkàkà wò ké ikú ọlọ́run wú ọ̀sán àwọn àti ẹgbẹ́ wà láwà bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tòun àti abáni ẹgbẹ́ wà láwà àwọn akọ́kọ́ ẹ lọ mú ẹ lọ mú báwo gbọ́dọ̀ ọlọ́run ti ní kẹ́ ẹ lọ dààmú àkàrùnkùn lọ gbogbo ń tá a bá mu a lè tọ́ a sì lè yáǹgbẹ́ àbá a lè tọ́ a lè yáǹgbẹ́ pé sẹ́wọ̀n kó mi ni wọ́n mu àti tàdá sá ó lè dìgbẹ́ àbí o lè dìgbẹ́ ó lè dìtọ̀ náà ọwọ́ apáti alukurani gbàgbẹ́ ọ̀ péńté yẹn ti dáa kò kúkú dáa wàláhì ẹnìkan á ní àwọn ah, ètò akésomi sẹ́yìn ní alẹ́ késomi ká mọ̀ àà ah, ah, ètò akésomi ṣé akọ́somi ni tá akọ́somi ni tó àwọ̀ kọ́somi tó ètò akọ́somi omi ló mu àbí èsomi ló mu ṣùgbọ́n sàdúà sómi ṣùgbọ́n ìwọ kọ́ o omi. ìyàtọ̀ ń bẹ àbí òsì àwa ṣàdúrà sómi sì kọ àlùkùránì o àlá sọdá àbí ọ̀dà sọdá pé ń gbà mí wọ́n kọ́ fún pọ́ọ̀lù wọ́n omu kó o ná o mú wọ́n fún dọ́kásì wọ́n ní kó o ná o mú àbẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbẹ́ẹ̀ yàn mà bẹ́ẹ̀ kọ́dà tún kọ́ ń gbà mí fáwọn sọ́ọ̀sì pé sọ́ọ̀sì fún yàn pé káwọn yóò lè bá a máa lọ ilé ìṣẹbọ sọlọ subhanallah kò dájú pé wọn torí ẹ̀ ló ti jẹ́ pé ittaqullaha wa antum muslimun èèyàn gbọ́dọ̀ fẹsẹ̀ islam ṣeré torí ká lè bá a kú mùsùlùmí torí di eléyìí ìtọ́lọ̀ ń sọ̀kalẹ̀ nínú alukurani ó tó wa àbí ó wa wàláhì ó tó wa ṣùgbọ́n kí wọ́n lọ kí mùsùlùmí fi wá gbogbo tó bá lọ́pọ̀lọpọ̀ tí wọ́n bá sì délé oyin ẹ̀ ń wò wọn ò tí ì gbádùn. akramakumullah tẹ́ ẹ bá gba èso àwọn onílékulẹ́jà kọjá ẹ máa ti rámi pé mùsùlùmí ni ọ́ ẹmọ kí n tí wọn máa bèrè nípa àfa àkínlẹ̀ wa àfa àkínlẹ̀ fẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni àmọ́ tó bá kẹ́ ẹ̀ di káká kúkú kọjá ń bẹ̀ ó lè yìí kí ni ọba tún lò wọn ra eléyìí ò ní ra nǹkan kan àbí bẹ́ẹ̀ kọ́ ni kí ló wá fà tó fi jẹ́ pé wọ́n ka gbogbo mùsùlùmí fún baba aláwo pé orí ọ̀kálẹ̀ fẹ́ ni àbí orí ejò kọ́dà àbí orí adìyọ lẹ́fẹ́ ni ẹgbẹ́ lẹ́fẹ́ ni àbí tútù subhanallah a sì tọ́lọ̀ fún wa tó ó tó wa àbí ó tó wa ó tó wa àmọ́ tó ṣẹlẹ̀ ni wípé sáà mọ̀ gan sáàmù alukurani kíkè rẹ̀ la sọ pé ó di wàǹdàrúkú mọ́ pọ̀lọpọ̀ lọ́hùn lẹ́tà téèyàn kà dáadáa téèyàn gbọ́ yín òní gbọ́ yín o nítorí pé mo àmà kọ lẹ́tà pàtàkì kan sí ọ tó ọ̀ka ní kọrí nkọ̀dí sẹ́wọ̀n kí téèyàn bá implimẹ́ǹtì rẹ̀ yóò da irú torí pé ọ̀tọ̀ ní tó kọ sí ọ̀tọ̀ ní tó gbọ́ yín bẹ̀. ìgbà tí èèyàn tí ó jẹ́ pé ìntòní kẹ́ ẹ máa fi kún lé ni kó ń mọ̀ nípa tọ́lọ̀ tí ò wá mọ ọ̀rọ̀ ọlọ́run ọba nǹkan ké tí ò máa kà ẹ dákun tó lè máa túmọ̀ rẹ̀ kò dájú kó lè mọ̀ torí ẹ̀jẹ̀ bá rí èèyàn méjì ẹgbẹ́ mọ́tíláṣí wà ńlẹ̀ nísìn wọ́n wá ń lura wọn wọ́n ń bára wọn jà lórí kí ló fàjà ni à ń jà sí lè má mú un kẹ́mi pé automatically njẹ́ ọ̀kọ́ wá sórí wa ni pé ẹni tí ń jà sí lè máa mú ọ competent nípa alukurani kíké àkọ́kọ́ nù bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ ọ̀dà ẹ̀mí jẹjẹ ẹ̀jókòó. أعوذ بالله من الشيطان الرجيم أو ده كابو أنا أعوذ ó sì bẹ́ẹ̀ wulẹ̀ ń jà ó ní àwòsù àwòsù báwo sẹ́yìn kí n bẹ̀ yẹn ó ti disqualify ara rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni àti ìdè alhamdulilayi rabbil alamin sẹ́yìn kí ká sọ fún pé bàbá ẹ máa lọ lé ni yọ̀wọ́ àpèjọ ẹ̀yin tẹ́ ẹ ṣe ìdánwò náà tún kẹ́ran ó túmọ̀ sí pé kìí ṣe mọ̀nyún la fi síwájú àmọ́ ọ̀rọ̀ ọlọ́run gan ké àmọ́ kà bóòlù tí wàá fẹ́ sọ pé kò tó ọ kó lè bá a sọ pé kó lè bá a sọ ipò tó àbí òtò ọgbọ́dọ̀ wá mà nípa rẹ̀ ọgbọ́dọ̀ wá ìmà nípa rẹ̀ tíyẹn bá wá ìmọ̀ nípa rẹ̀ kíyẹn wá wò tó tó àbí òtò èyàn ò rí pé wàláhì ó tún kọjá àkótó èyàn ò rí pé wòsàn ni ó tún kọjá pé wòsàn ni ṣùgbọ́n subhanallah ọ̀pọ̀lọpọ̀ nínú wa ìkánjú ìkánjú ó ti ọ̀pọ̀lọpọ̀ nítorí wípé ìkánjú afẹ́ di àfa wàràwàrà. Wara ọsọ wa di olódo sàǹsàn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ò ṣe sùúrù kó fi kọ́ ìmọ̀ yẹn bí sùúrù tó ṣe láti kọ́ nípa sí àwo wọ́n ṣe sùúrù gidi láti kọ́ nípa sí àwo wọn ò lè ṣe sùúrù rárá láti kọ́ nípa tọ́lọ̀ ẹnu pété yìí bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ lódodo ìgbàgbọ́ òdodo yín yẹn yóò lápa lára àdúrà yín bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ìwọ ọlọ́run dá wa wo Suratul Fatiha àti akéyìí kó o ṣe fún wa wàlá ọlọ́run ti ṣe wo Suratul Fatiha yìí kó o ṣe fún wa ọlọ́run ti ṣe torí rẹ̀ ẹja ṣàgbára láti kàtírà kan dábàá malárúbáwá Madarij as-Salikin ti Imam Ibn al-Qayyim rahimahullahu ta'ala inú rẹ̀ tíra yẹn títẹ̀ míì tí wọ́n tẹ̀ ó lọ bí ìdì márùn gbogbo ẹ̀ pátá wọ́n sọ fún wa nípa Suratul Fatiha ni nínú ìdì márùn ẹ jẹ́ ká ka tíra yẹn wò kẹ́ wo Fatiha kí ni téèyàn lè máa wá láyé tí ọkà Fatiha kọ́lọ̀ ń wo Fatiha tí mo kà í ṣe fún mi tọ́lọ̀ ò ní ṣe fún ọ tó bá gbọ́ lọ́ngbọ́ lódodo ẹnìkan àti Fatiha lásán sáà fẹ́ẹ́ mọ̀ pé ọlọ́run sì lásán láìsí gbogbo bùkátà rẹ̀ tòǹtòrí pé tó ń wá yẹn ò ní rí i so eléyìí fi hàn wá pé lásán kọ́ni Suratul Fatiha ń jẹ́ kí ni Ummul Kitab Ummul Kitab torí wọ́n ní summarization gbogbo tó wà ní Al-Qur'an ó ń bẹ́ẹ̀ nù kí ni Suratul Fatiha wọn náà dán wò kó wò wò wọn lólùkọ́ kan ẹsẹ̀mi pé àwọn ọmọléèwé ní ìsìn wàhálà ti pọ̀ jù sá èsì gbogbo ẹni tó fèlì ni wọ́n fèlì àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹlòmíì páàsì wọ́n fèlì àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹlòmíì ọ̀wọ́ pé nǹkan lọ wádìí pé ṣé mo páàsì àbí mo fèlì wọ́n sì máa máa fèlì ẹ̀. wọ́ọ́lọ́n lágbájá tí òun fẹ́ kí n páàsì yẹn wọ́ọ́lọ́n bá mi fi hàn bó ṣe tó wo pátí àti mo pé ìkó fi hàn bó ṣe tó. ó tó àbí ó tó wọ́n mẹ́kọ̀ọ́ kọ́ àdúrà kan tún nù láti ẹnu ànábì sallallahu alaihi wasallam allahumma akfinihi bima shi'ta ọlọ́run gbàmílà kúrò lọ́dọ̀ rẹ̀ gbọ́nà tó bá wù ọ́ la ilaha illallah gbàmílà kúrò lọ́wọ́ rẹ̀ gbọ́nà tó bá ṣe kí ni tó bá wù ọ́ àbá tó bá dórí pépà rẹ̀ kò ní rántí okọ rẹ̀ rántí ìfọ̀n gbogbo máàkì. allahumma akfinihi bima shi'ta ọlọ́run gbàmílà kúrò lọ́wọ́ rẹ̀ gbọ́nà tó bá wù ọ́ ó tó àbí ó tó ó tó ọ pé torí tó ń dè yẹn bá ti ń bẹ́ ń dè yẹn nígbà tí wọ́n bá máàkì àbí òye wọ́n máàkì ẹ̀ dáa ó ń dè bá tún gbà náà ó ń dè bẹ́ńbẹ́ ó ń dè tiẹ̀ lágbára ju tiẹ̀ lọ pé gbogbo bẹ́ẹ̀ bá ti fẹ́ kí n fún máàkì ní fún sẹ́ẹ̀ odò ní ọgbà sẹ́wọ̀n pé kálu àwọn ẹni èṣù wọ́n mú sí èṣù dúró àwọn ọlọ́ àbí wọ́n mọ́ ẹ wọ́n sọ fún wa ọ̀nà wo lè sùn lè gbà màjàkadì ìjà tí ó borí ẹni ọlọ́run wàláì kò sí so ṣùgbọ́n problem tó ṣẹlẹ̀ ní ká àwa gan-an lágbọ́n ọlọ́run a dúró déédéé ni ọ̀pọ̀lọpọ̀ dúró déédéé mú náfìkì ló ti pọ̀ jù ṣùgbọ́n kágbà yìí pé lára ń tọ́nà sọ̀kalẹ̀ fanabi sallallahu alaihi wasallam ntótó wa ń bẹ́ẹ̀ lálàyé ntótó wa ń bẹ́ẹ̀ nísọ̀ ntótó wa ń bẹ́ẹ̀ níwòsàn. torí di eléyìí ló ṣe ń bẹ nínú àwọn olùmọ̀ àwọn tó so kété nǹkan bá sí wọn alukur'ani náà wọn kè ọlọ́wọ́n bó sì fún wa ní kíni yóò fún wa ní wòsàn. torí ẹ̀ ìgbà tá a ti sọ pé alukur'ani yìí ó ti tó wa àbùkátà kankan lọ́dọ̀ ẹlòmíì àbùkátà kankan nínú tíra ẹni kò gbọdọ̀ gbà tọ́ra wa bá wa kò gbọdọ̀ gbé ìdílá wa bá wa kò gbọdọ̀ gbé zabura wa bá wa lana kur'anu wa kur'anu na yẹ fìnnà àwọn alukur'ani kur'ani wa ti ṣe kíni ó tó wa. ọwọ́ láti ọ̀dọ̀ ibn rọ́dí radiyallahu anhuma ikú anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wọn ni laysa ná man lam yataghanna bil qur'an kó sí nínú wa ẹni tí ó bá máa fa alukur'ani kó máa fi kọrin yẹn ni kọ́ ọ̀ma ké kọ́ ọ̀ma ké murattalan kíkálukú lóhùn tiẹ̀ tó sọ pé tó bá ti bẹ̀rẹ̀ sí ni kí alukur'ani bá wò ní fẹ́ dákẹ́ kì í kàn sí ká máa ké nsangilisi alhamdulilahi rabbil alamin arrahman alhamdulilahi rabbil alamin arrahman rahim ohun tiẹ̀ ohun tiẹ̀ tọ́lọ̀ ń fọ́ fi ṣe falkurani sóhun rẹ lọ́sọ̀ọ́ fóhun rẹ falkurani lọ́sọ̀ọ́ kálukú bidúni sẹkẹlò láì jẹ́ kó di wàhálà bọ́ra rẹ lọ́rùn irú ohun ìrẹ́fì mọ fẹ́ lò ohun sùdẹ́sì mọ fẹ́ lò abdulbasit abdulsamad kìnnìkan mìṣáwí kìnnìkan kúsọ̀rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàhálà ètò ṣe pé nígbà tó o bá sì gbé ọmọ wa wò pé ohun rẹ kọ̀kẹ́ bí tiẹ̀ ẹ̀ tòmátì kan ní kó máa jẹ kan ní ọmọ tó ń ilé yìí èyí tó ọ náà ní kan tó pé tí wọn náà bá gbé jáde àwọn èèyàn mí ni ó ti rẹ kó wọn mọ́ kọ́pì rẹ o kí kálukú ké tiẹ̀ ohun yorùbá rẹ lónìí kò sí tó burú bẹ àmọ́ ké pẹ̀lú wa.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 ṣùgbọ́n biduni takalluf wà bí tajwid. ìyá ti pé wàhálà èèyàn kóra rẹ̀ sí wípé hùzẹ́fì àbí sùdẹ́sì ọ̀pá ń bí èmi náà ọ̀pá ń bẹ̀ nígbà tí wọ́n pa òun bá já. torí ẹ̀ nínú olùmọ̀wá bakuru abu zayd rahimahullah ọlọ́nkò foríjì wọn wọ́n ti kọ́túrà kan fún wa wọ́n pè ní bídà olùkọ́rọ̀ àdádálẹ̀ àwọn tí ń kí alukùránì bí kálukú ti máa fẹ́ kọ́ ohun ẹlòmíì eléyìí tó ti pé ó mú ọ̀pọ̀lọpọ̀ má lè ha alukurani ó mú ọ̀pọ̀lọpọ̀ gbàgbé tó ti ha ọmọ ọ̀pọ̀lọpọ̀ má lè gbé alukurani ke àyàfi kọjá pé kẹsẹ̀tì ni ọmọ gbọ́ nígbà tí bátìrì bá ti kú kò ní gbá alukurani mà nígbà tí wọ́n bá múná lọ kò ní gbá alukurani mà tòṣùgbọ́n nígbà tó bá ti pé ohun tiẹ̀ ló ń fi ń ke tí ò ti tàkálù fún bẹ́ẹ̀ wọ́n rí pé ọ̀rọ̀ ọlọ́run wàláhì láàrin ohun bí èdè rẹ ṣe rí àti ohun pọ̀ fẹ́ kàbí lárúbáwá àbí òye wa wàá rí pọ́ yọ̀ọ̀rọ̀ ọlọ́run láti mófin yẹn gan fẹ́ tó bá fẹ́ ké ní ohun bédè rẹ̀ ṣe rí lókùn ìgbà tó bá mọ tẹ̀síwìdì o èyí ṣe rú afẹ́ kí alukurani ẹ ní kété àwọn yorùbá mi máa ké tí wọ́n tún ké sínú kásẹ̀tì kékùké yẹn tán kàkàkùkà yẹn o èyí rú eléyẹn o jẹ́ ẹ̀ ní mọ̀ ìyàtọ̀ sọ́ọ̀dẹ̀ yàtọ̀ sí board ẹni máa sin yàtọ̀ sí zain ẹni máa yàtọ̀ sin àti shin ẹni máa yàtọ̀ ha àti a àti h àti họ àti ẹ àti họ wọn kàn máa kó pọ̀ ni yọọ máa lo nǹkan yọọ máa rán mú àwọn bàbá màmá kan á ah orí àwọn wú ó ń wú lórí kàkúkà ẹ̀sùn àlọ́ kó rárakúra ẹ̀sùn gba alukurani alukurani wọ́n yẹ pẹ̀lú ẹ̀yẹ túmọ̀ sí pé wàrọ̀ tẹ̀lẹ̀ alukurani tẹ̀rọ̀ tìlà ẹlòmíràn gan báwọn ti gbalẹ́nu afáwọn nu àti wọ àtàfáyín kàkúkà lẹ́jọ́ kéwòn lópin ìwà tó bá ṣe pé bẹ́ẹ̀ ló ti gbà lẹ́nu àfa rẹ ìkàkùkà lẹ́njọ́ ń kírun alukurani lófin àfa rẹ ọ̀dọ́ ta ló ń ti gbà ọ̀dọ́ ta la àfa àfa rẹ ti gbà sọdọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam ọ̀dájú ìkàkùkà wọn lè dọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam sàmà alukur'an almujawwad ẹ̀rí nígbà tí wọ́n bá gba kí ó àfa kan yóò fún ọ ní ìjáàzà ìjáàzà yẹn ọkọ̀ síbẹ̀ pé tọ̀ gẹ́gẹ́ mi náà ti gbà lọ́dọ̀ àfa mi táfa mi náà gbà lọ́dọ̀ àfa rẹ̀ táfa rẹ̀ gbà lọ́dọ̀ àfa rẹ̀ táfa rẹ̀ gbà lọ́dọ̀ àfa rẹ̀ títí fi dọ́dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam eléyà ni qira'atun mujawwada ọ̀pọ̀lọpọ̀ àni a máa gbé tẹ́jú ìdí kan bá wa kí ni a fẹ́ fi ṣe a kí lẹ̀ ní fi ṣe ṣe sọ pé ọ̀rọ̀ tẹ́lẹ̀ kùránà tàrùsílà ló burú ni kò sí tó burú ń bẹ kí ló burú ń bẹ láwọn àní lóòtù o ò tíì tó we nípa kọ́ ọmọ alukurani ké ó sì lọ kọ́ alukurani máa ké torí pé téèyàn bá máa ṣe èèyàn ò lè ságídí sí wàláhì èèyàn ò lè ságídí sí tó ń torí délé ló ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ alukurani kankan ké àwọn ọmọ kíkìkì kíkìkì tẹ́rí alihamudulilayi tí wọ́n ń dìde lónìí tí wọ́n ń fa alukurani lé lẹ́nu dáadáa ẹ̀rí kó àwọn ọmọ yẹn ẹ̀rí kó àwọn wa dáa ṣùgbọ́n kékùké tán ti fi sẹ́nu àwọn ẹlòmíì tí wọ́n máa kí òun lọ́fà tẹ́ bá fẹ́ búrọ̀ṣì wọn lónìí wàhálà yẹn ó ti pọ̀ jù wàhálà yẹn ó ti pọ̀ jù torí délé ló ti jẹ́ pé ńgbà tó lọ́mọdé kékeré tó fẹ́ kó kí alukurani ibi tí wọ́n ti ń kọ́ wọn lálukurani dáadáa ni kò mọ́ mu lọ mọ́ mu lọ sílé wàhálà tó ṣe pé ńgbà wọn tún kọ́ ńkọ́ kúkọ́ yẹn wàá dá wàhálà alẹ́ fẹ́ni tí ó fẹ́ tún ṣe lọ́jọ́ iwájú tó wọ́n ní tètè rí tún ṣe. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó ti lọ àwọn ilé kí ó bẹ́ẹ̀ rí tó ṣe pé tó bá dọjọ́ iwájú tọ́lọ́ àti fẹ́ kẹ́kọ̀ọ́ dáadáa yẹn o lè tó tọ́dún mẹ́ta tó ní rí ahọ́n rẹ straight látàrí nǹkan ti fi sí ọ láhàn yẹn nígbà tó ṣe pé ìsásúl ni wọ́n ń pè fún ọ àwọn kan wá ní ìrẹ́zúl ọmọ wa ké ìsásúl àwọn ń pè ìrẹ́zúl ìsásúl àwọn bẹ̀rẹ̀ pé dákun máa jókòó lé wàá fún wọn wọn aláṣíṣí nígbà wọn bá fẹ́ sọ ọdún kan ọdún méjì làwọn wà tẹ̀sẹ̀ máa ní galaba lórí a pé tó àmàdúpẹ́ fọlọ́ àmàdúpẹ́ fọlọ́ ìmìtẹ́lẹgbẹ́ rẹ ti ká alukurani lọ díẹ̀ ìwọ́n wá ń kórè ẹbí ti kọ wàláhì ẹbí rẹ kọ ibi tí bàbá rẹ màmá rẹ ti kọ́kọ́ fi sí ikú ó nǹkan ó nǹkan yìí ó túmọ̀ sí pé gbìyànjú láti síbi tí wọ́n ti kọ́ ọmọ ní kí ó dáadáa tó ti pé ọmọ ike and at the same time yóò láǹfààní àti háwọn àbá tọ́lọ̀ wọn bá bá ní kó lè ṣe kíni kó lè hà torí di eléyìí kálukùrán kó lè bá jẹ kó tó wa a gbọ́dọ̀ mójútó kájẹ́ pé àmọ́ ike bákan náà wá láti ọ̀dọ̀ Umar radiyallahu anhu ó ní anabi wa muhammed sallallahu alayhi wa sallam wọ́n rí pépà kan lọ́wọ́ mi nínú àtẹwúrátà pépà kan nínú pépà àtẹwúrátà náà láti sọ pé alukurani ti tó àwa ẹnìkan ọgbọ́dọ̀ gbé àtẹwúrátà wa bá wa ẹnìkan ọgbọ́dọ̀ gbé njìlá wa bá wa ẹnìkan ọgbọ́dọ̀ gbé zabura wa bá wa kẹnìkan wa wọnú mọ́sálásí wa bá wa pínlọ la o ìdánilẹ́kọ̀ọ́ kan bẹ o inú zabura láti ṣe á pé ọgbọ́dọ̀ gbé wa bí o ọgbọ́dọ̀ gbé dé bí o alukurani làwa fẹ́ gbọ́ o tó yé wa kò sí ní ta fẹ́ fi zabura rẹ ṣe kò sí ní ta fẹ́ fi ndílà ṣe àwọn agbàgbọ́ kọ́ lọ sọ tíra kankan lẹ́ ń jẹ́ azabur agbàgbọ́ sọ tíra kankan lẹ́ ń jẹ́ atawurat agbàgbọ́ sọ tíra kankan lẹ́ ń jẹ́ alẹ́njẹ́ ṣùgbọ́n pàápàá àwọn tíra yẹn lódodo bọ́lọ̀ ṣe sọ̀kalẹ̀ kò sí àwọn èèyàn ti tọ́ ọ̀bù ìtọ́wà lọ́wọ́ wọn translation transliteration ìní nǹkan tó ń kó ká kò sí ní táwọn afẹ́fẹ́ léyìn òsè àbí òye wa kódà mórí jìnnà tó lọ sọ̀kalẹ̀ bá wà kò sí ní táwọn afẹ́fẹ́ ṣe akán gbàgbọ́ pọ́lọ́ lọ sọ̀kalẹ̀ rí ni àbí òye wa torí pé alukurani ti ṣe kíni ó ti tó àwà má gbé tàwùrátà kan wá bá wa ń bí má gbé njìlá kan wá bá wa ń bí ọwá kàkà professor of comparative religion máa lọ sí fáwọn ọmọ tó ń bá ń ṣe fún bí tó ń ṣe ṣe yẹn kò sí ní táwọn afẹ́fẹ́ ṣe ní mọ́ṣáláṣí kò sí ní táwọn afẹ́fẹ́ ṣe wájú mùsùlùmí we need nothing about it alukurani tó àwọn adùn wa ti ṣe kí ni o ti tó wa máa kà á fáwọn ẹni tó gba tíra ń gbọ́ pé ẹ̀ sí lórí ojú ọ̀nà àwọn ti wà lórí ojú ọ̀nà kí wọ́n tó tó fẹ́ sọ èméjì sínú ọkàn wa sí kò sí tá a fẹ́ fi ṣe torí rẹ̀ Umar radiyallahu anhu ó ló mú pépà kan lọ nínú atawurata ẹ̀yìn ti mà atawurata ta lọ́lọ́ sọ fún anabi musa alayhi salam ó ní fagọ́dìbà nabi sallallahu alayhi wa sallam anabi wa ìkẹ́ àti ọlọ́lọ́wọ́ bá kó anabi kì í bínú nítorí tara tiẹ̀ a máa bínú nítorí pé èèyàn takò òfin ọlọ́run bá ní. anabi bínú sallallahu alaihi wasallam anabi wa ni amutahawwikuna ya ibnal Khattab ṣé ẹ fẹ́ fi ojú ọ̀nà lẹ̀ ni ẹ fẹ́ kọ́ńtọ́lù wọn bá ti lọ́nà fún yín ẹ fẹ́ wá pàtì ẹ fẹ́ lọ dín nǹkan mímu ìwọ ọmọ Khattab subhanallah téèyàn bá dánrú ẹwù táwọn ẹbí sì sí bẹ́ẹ̀ bínú sẹ́mi pé èèyàn ní kọ́lá nàbì ni law kana Musa hayyan ìbáṣepọ̀ nàbì Musa alayhi salam bá ń bẹ láyé ni ẹni tá a sọ tíra nǹkan kalẹ̀ fún ma wasi'ahu illa ittiba'i àyè ìbá ti gbà á àyàfi kọ́ tẹ̀lé tèmi anabi Musa ganu tó ń torí délé kí wọn á ní wọn náà á lọ gbé bíbélì ilé nígbà tí ọ̀rọ̀ kan wá sí bí ọ̀rọ̀ mọ́tíláṣí lè má mú sọ̀rọ̀ kan láàárọ̀ ọwọ́ adé ìṣá ìwọ́n ń gbé bíbélì bọ̀ àmọ́tíláṣí pé ìjẹ́rìí sọ̀rọ̀ lè má mú tán láàárọ̀ ń bẹnu bíbélì pé àà a nídìí ẹ̀ tó yé wa kò sí táwa fẹ́ fi ṣe tẹ́ ẹ̀ bá rẹ́ẹ̀rì rẹ̀ nú alukurani a nídìí ẹ̀rí rẹ̀ nú kíni nínú bíbélì. torí rẹ̀ Umar náà radiyallahu anhu lẹ́yìn tó ti gbọ́ ẹ̀kọ́ lẹ́nu anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ló náà gbọ́ pípé ọkùnrin kan láti inú àwọn ìran Qais ọkọ ìwé Daniel ọkọ ìwé Daniel eléyìí àwọn oníyẹ̀sìn kiri ó ìzìmọ̀ ọ̀mọ̀ wọ́n lọ kọ ìwé Daniel Umar gbọ́ bẹ́ẹ̀ wọ́n fi bàálẹ̀ Umar bínú sí i gẹ́gẹ́ bó na ti gbẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ta ni lọ́dọ̀ anabi Muhammad sallallahu alaihi wa sallam yàtọ̀ sí wọ wọ́n bọ̀ wí lórí ntí ọ̀dà wọn náà wàá rẹ lómi ti ń ṣe ntí ọ̀dà wa ni hàn is free now tí ì bá ṣe àwọn baba aláṣejù tí wọ́n bẹ́ mi wí èmi yìí sa aláṣejù àà o tí wọ́n bá ti bá ọ wí lórí nǹkan kan tí ọ̀dà tí wọ́n náà bá rẹ́ni ti ń ṣe kí lọ́ọ́ yẹ kó ṣe tí wọ́n náà bá wí ti ń jẹ́ làákàyè so eléyẹn ló máa mú ká yọ ọ́ dáa ìgbà tí anabi sallallahu alaihi wasallam tó ti bá umar wí lórí tí umar radiyallahu anhu ṣe umar náà wá rí pé nìkan náà ṣe ń tọjọ bẹ́ẹ̀ òun ti ẹkọ ni ọkọwé dání umar radiyallahu anhu ó bínú sí wa amarahu famaha umar kpalasẹ kọ parẹ́ ó sì parẹ́ wasaqa ma amila ma'ahu nabiyyu sallallahu alaihi wasallam ó sì sọ ní tí anabi sallallahu alaihi wasallam ṣe fún un níjọ́ tó ń mú pépà àtàwùrátà lọ.

sallallahu alaihi wasallam ní àwọn ọ̀rọ̀ kúkúrú kúkúrú kúkúrú tó ti kó ní ìtumọ̀ tó pọ̀ nínú anabi ni utitu jawami al-kalim jawami al àwọn ọ̀rọ̀ kúkúrú tí ìtumọ̀ wọn ga lọ́la ọlọ́run ọba fún mi ọlọ́run fún anabi mi yàtọ̀ sí anabi wa muhammed sallallahu alaihi eléyà ń bẹ nù kan márùn sanabi sallallahu alaihi wasallam sọpọ́ lọ́n fún yàtọ̀ sáwọn mi inú rẹ̀ ni utitu jawami al tọ́ alukurani tó wa sunna anabi sallallahu alayhi wa sallam tó wa báwo ni o ti tó wa anabi sọnù àdéhìí kan ó ní taraktukum ala al-mahajjati al-bayda mo ti fi ti ojú sórí ojú ọ̀nà funfun tó funfun kan gá kò sí ìtújú nínú ojú ọ̀nà tí mo fi yín lẹ̀ lórí rẹ̀ layluha kanahariha òru rẹ̀ dàbí ọ̀sán rẹ̀ òun náà mọ́lẹ̀ la yazigu anha illa halik ẹnìkan ò ní fi ojú ọ̀nà yẹn sílẹ̀ àfikọ́ jẹ́ níparun ọlọ́run dákun má jẹ́ ọ̀nà yìí lẹ̀ ọlọ́run má ṣe wá lẹ́yìn ìparun radiyallahu anhu wọ́n ní tuwfiya rasulullahi sallallahu alayhi wa sallam wa ma ta'irun yuqallibu janahayhi fi as-samaa illa wa dhakara lana minhu ilma ó lẹ́yìn anabi wa muhammad ìkẹ́ àti ọlọ́lọ́wọ́ bá gbọ́n máa bá ṣaláìsì ní ìgbà tó ṣe pé kò sí ẹyẹ kan tó ṣẹ́kù tí ń fò lójú sánmà tó ṣe pé ó ń yí ìyẹ́ rẹ̀ ó ń padé ó ń sí i àyàfi kọjá pé ó ń fò lójú sánmà lẹ́ni tí ń pa ìyẹ́ rẹ̀ dé títí nà àyàfi pé ànábì ti kọ́ wa nímọ̀ nípa rẹ̀ ìyẹn ni pé kò sí nǹkan kan fún wa ń pa rẹ̀ dákun ronú nǹkan fún wa ń pa rẹ̀ jẹ ẹ̀yẹn ronú rẹ̀ wò kí fún wa ń pa rẹ̀ tẹ̀wọ̀ kí èèyàn máa ń ṣe challenge pé ah eléyìí báyìí ga jù gbá mo ronú ẹjẹ́ àrònú ẹ̀wò káwá gbé àwọn tíra súnà nẹ́bì kalẹ̀ ká máa wádìí sọ́sọ́ àbí ọ̀sọ́ subhanallah eléyìí ó fi hàn yín pé òjíṣẹ́ ọlọ́wọ́n bá ní lódodo sahara níbi tó ṣe yí pé subhanallah ẹnìkan kan lè wádọ̀ wọn nítorí kí ni wọ́n wá lọ bẹ̀ nínú ti wá sọ yìí fún un ẹ káwa náà wò ẹ súnà اقرأ صحيح البخاري اقرأ صحيح مسلم اقرأ سنن أبي داود ابن ماجه الترمذي النسائي موطأ إمام مالك مسند الإمام أحمد مسند أبي داود الطيالسي مستدرك الحاكم صحيح ابن حبان مصنف عبد الرزاق مصنف ابن أبي شيبة أما ترى rẹpẹtẹ تقول ti pé gbogbo ẹ̀yin náà ẹ̀ka wò ẹ tẹ kọ́kọ́ wo table of content kìí ṣe dandan kẹ́ ẹ̀ka wò orí ìlú ti kọ́kọ́ fẹ́ẹ́ fò lọ gbé subhanallah gbogbo àwọn nǹkan yìí bẹ́ẹ̀ ni gbogbo tó bá rò lórí rẹ̀ wàá rí pàánà bí sọ wàá sì rí i pé under each topic àdìsí tó wá lábẹ́ rẹ̀ gan yóò lọ rẹpẹtẹ ni subhanallah ẹ wá wo iṣẹ́ táwọn àfẹ́sì Islam wá ṣe fáwọn àdìsí nítorí tọ́lọ́ọ̀ gbogbo àdìsí kọ̀ọ̀kan ta wa ta ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ olódodo ni wọn òpùrọ̀ wa nu wọn torí àdìsí kò sí gbogbo wọn olódodo ni ẹ̀rí wa ń bẹ subhanallah iṣẹ́ ńlá ni. inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafizun. eléyìí ni òsì ọmọlẹ́yìn pọ́ọ̀lù tí irọ́ fi gba ìtàn tí wọ́n ní èèyàn mẹ́wàá ló wa wọn mọ́ ibòmí wọn lè mẹ́ẹ̀ẹ́dógún ló ṣe ta ló náà wọn torí ẹ̀ la sọ pé alìsínádù mi náà dín walaw la alìsínádù laqala man sha'a ma sha'a. lágbájá ló sọ fún mi ọ̀nà àgbà lọ́dọ̀ tàmẹ̀dọ̀ títí dọ́dọ̀ dóòlà títí dọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam ìbẹ́nu ẹ̀sìn wa tí ọba ti chéènì ẹni tó gbọ́rọ̀ wá ni ẹni tó bá fẹ́ ọba máa sọ ní tó bá fẹ́ kó sì máa pè lẹ́sìn sọ̀tùmọ́ tó bá ti sọ kankan náà ló fa náà ló bí wàhálà ní ìsìn fọ́pọ̀lọpọ̀ àwọn ẹni tí ọ̀kọ́ mà ẹ̀rí pé tẹ́ǹkẹ́ wa ti sọ pé ànábì sọ báyọ̀ sọ pé ta lọ́gbà wa àbí ni sẹ́mi pé ìbéèrè ta lọ́gba yóò ti kọ́kọ́ wọlé àwọn ta lọ́wọ́ àǹkalẹ̀ láti fún àwọn dundun ni yóò pè kan àwọn dundun ò ní béèrè tó àwọn tó wá ti mọ̀ pé ẹnì kan ó béèrè pé ti wí ní sẹ́ni ta wa hmm, àwọ̀ wí <laughs> ẹ̀yin ó wí ó túmọ̀ sí pé yín lójú wọ́n sọ pé nìsín àpèjúwe ọ̀rọ̀ kan wà gbogbo àdìsí tó wá nípa wọ́n ní kò fẹsẹ̀ nílẹ̀ rárárárá inú kọ́ jẹ́ rọ́ inú kó sì kọ́ jẹ́ dọ̀ọ̀yì. wọ́n wá wo lẹ̀ tán wá rí pé àwọn tó wà nílẹ̀ kó gbogbo wọn mọ̀ tún yàtọ̀ sósì inú àdé gẹ́gẹ́ bí wọn náà ṣe mọ̀ wọ́n wá lọ kó gbogbo rọ̀ wá kójọ wá ní ẹ àwọn ẹ̀rí ni ẹ ẹ̀ tó bá ní òsì ẹ yẹ pé ń bẹ ẹni aláṣọ kó gbogbo ntọ́ ọba mú wa inú kọ́ jẹ́ dọ̀ọ̀yì àbí kọ́ jẹ́ mọ̀ọ́dúnrún irọ́ àbí dọ̀ọ̀yì kí á ní tó tún kù mọ́ orí nǹkan mú wa torí ẹ alihamudulilayi eléyìí ló túmọ̀ sí pé tí màmá ti ń tàn ká ẹ̀rí pé ẹni tó fẹ́ parọ́ gan ọkọ̀ wọlé pé yes tọ́pìkì tí wọ́n fẹ́ sọ wọn ò yí padà tó máa rí i pé àwọn tí ń bẹ́ ń lé ọjà wọn rọ tó ń torí ló ti jẹ́ pé al-isnadu min ad-din walawla al-isnadu laqala man sha'a ma sha'a iná ni wọ́n fi ń kórìíra àwọn àfọ̀n ní hadith Sheikh al rahimahullah iye ọ̀tá tó ní yìí wọ́n pọ̀ pàápàá nínú àwọn sọ̀rí kọ̀ torí gbogbo tí wọ́n fi ń sàdéṣì láyé nígbà wọ́n wádìí rẹ̀ dọ̀yìn ìfùmọ̀gbù ló kún bẹ̀. nígbà tó wá jẹ́ kí gbogbo ní àsọ̀tì ọ pé ẹ̀ kí wọ́n á ni wọ́n ti mọ̀ lágbájá mọ̀ ní sàlàyé wọ́n mú lọ́tà ní mú lọ́tà wọ́n mú lọ́tà. náà ló ti jẹ́ pé ìwọ náà lónìí tó bá ti sọ ta ṣé kìí ṣe fìtínà da lẹ fìtínà báwo àní ẹ̀yin ẹ̀ má kparo má nàbì torí pé man kadhaba alayya muta'ammidan falyatabawwa maq'adahu minan nar ẹni tó bá mọ má kparo má mi ànábì ní kọ́ fọ́ ara rẹ̀ tẹ̀sà àbí tí wọ́n bá gbé ibi tí wọn lò sí sínú náà ó sì tún sọ náà hadith man haddatha anni hadithan وهو يعلم أنه كذب فهو أحد الكاذبين من رواية فهو أحد الكاذبين

kò ní máa ma parọ́ mọ́ anabi wa muhammed sallallahu alayhi wa sallam torí di eléyìí anabi wa sallallahu alayhi wa sallam wọ́n ti sàlàyé gbogbo nǹkan fún wa ẹ rí i pé àbùkátà àdìsù báyìí torí ẹ anítìrà kan wọ́n ṣe nípa pé alhadisu báyìí kó rẹ̀ ṣe ń jẹ́ alhadisu báyìí ibẹ̀ wọ́n ṣe analysis nípa pé àdìsù báyìí fún ẹ sẹ́nu kó òun tuntun mọ̀ọ́dún mọ̀ọ́dún ò pé irọ́ báyìí ò pọ́ lẹ́ẹ̀. ọ̀nà tó gbà wá ẹnìkan bẹ́ẹ̀nbẹ́ tó lẹ̀ tá a lè fún gan sẹ̀rí nú ẹ̀sìn ìsọdọ́gba jù fi sẹ̀rí torí pé ẹnìkan bẹ́ẹ̀nbẹ́ tó ti pé yíyá nǹkan tiẹ̀ lẹ̀ ó ti ti kọ́ parọ́ ẹnìkan bẹ́ẹ̀nbẹ́ ti pé níbẹ̀rẹ̀ ayé rẹ̀ ó máa hàn nǹkan dáadáa ìgbà ayé rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ dàrú ẹnìkan bẹ́ẹ̀nu rẹ̀ tó ti pé ọ̀dọ̀ àfáà rẹ̀ ló ti gbọ̀rọ̀

a sọ pé lakọdà ànàánà mudallis ni ó ti ti ṣe kínní ànàánà ó ní àn fulan kò sọ pé haddathani kò sọ pé sami'tu kò sọ pé akhbarani kò sọ pé anba'ani àbí òye wa ọwọ́ àn sọ àfúrásì àn ta sọ àn àmọ́ nìsín àwọn èèyàn ọmọ ọmọ yẹn wọn kà kankan àwọn kan máa sọ̀rọ̀ bó ti wù wá wọn mọ̀ pé ọ̀rọ̀ táwọn olùmọ̀ ń sọ yẹn alẹ́ mìíràn wọ́n wà lórí òṣùwọ̀n yẹn. torí di eléyìí ló ti jẹ́ pé àwa ìmọ̀ á wá ìmọ̀ nípa kíni usulul hadith ètò wọn pè ní ilmul mustalah ilmul mustalah èèyàn wà á mọ̀ nípa rẹ̀ eléyìí ó fún yàn láǹfààní láti mọ̀ kíni hadithu sahih kíni hadithu hasan kíni hadithu da'if èwo ni hadithu mawdu èwo ni hadithu mọ̀tọ́rì èwo ni hadithu tí tẹ̀lé suwọ́bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lóríṣiríṣi tó máa ti dárúkọ hadithu kan tó ní huwa hadithu aziz pé gbogbo azizu kí ni tuma azizu huwa hadithu gharib kí ni tuma gharibu huwa hadithu mashhur kí ni tuma mashhur ẹnì pé tí wọ́n kà tá a bá ń ka tí kan lọ́dọ̀ àwọn afá wa tí wọ́n ní àdìsí mọ̀ṣú àdìsí gbajúmọ̀ ni kí ni mọ̀ṣú gbajúmọ̀ wa o ṣé gbajúmọ̀ <laughs> kí ni túmọ̀ gbajúmọ̀ lọ́dọ̀ tiwọn àdìsí ngọ̀rí pa àdìsí yìí ó ṣàjòjì bóò ló ṣe ṣàjòjì kí lọ́sọ̀ọ́ dájòjì tó <laughs> o túmọ̀ sí pé a gbọ́dọ̀ wá mà túmọ̀ tó bá wá mà á láǹfààní àti mọ gbogbo táwọn olùmọ̀ ń sọ yẹn àti gbọ́dọ̀ wá ìmà nípa usul al torí tó bá mọ òṣòlò fiqh tó ń bá ń ka fíkù ọkàn máa wò gbọ́ ọ lásán ni òní máa tó ń kà wọ́n pe wa hada mutlaq àwọn àtúmọ̀ rẹ̀ yorùbá kó wọ́n tú yìí lẹ̀ kí ìgbà kẹyẹ lọ lójú sọ́mà àgbà wọ́n tú lẹ̀ báwo kí ni tó máa tutù lẹ̀ wa hada muqayyadu wọ́n ni wọ́n sọ páńpẹ́ tó yìí lẹ́sẹ̀ kí ni wọ́n gbà lérò pẹ̀lú mutlaq àti muqayyad nínú usul al-fiqh fún ọ nígbà tó o bá wá máa ń parẹ bákẹ́tù ṣẹ́yìn láyọ̀ sí nítorí yàn ọ̀mà bóòlù ti fẹ́ fún yẹn. tòlẹ́ ìtumọ̀ sí i pé lẹ́yìn náà òfin kan wà ó ní máa ń jẹ́ ìlẹ̀ ṣẹ́yìn ẹ̀nà àdá gbogbo tí yàn bá ti mọ̀ yàn ó mú lọ́ta ni. àbí òye ìmọ̀tọ́ ọ̀mà ní sinú physics physics tẹ̀ ń kọ́ kìíní kan jọ mọ́ math nínú physics gbogbo physics ló mà àmọ́ mathematics tọ́jọ́ mọ́ math tọ́jọ́ mọ́ physics ọ̀ọ́mọ́ ẹnìkan náà ẹlẹgbẹ́ rẹ̀ wá bọ́ wá ní máàsì yẹn tán tẹ ẹ̀kọ́ wa nu físíkì lórí wọn pé kí ni ẹ ń fi máàsì ṣe nu físíkì gan orí wọn pé ni kìí ṣe kórìí tí wọn pé ó pè ìwọ lọ́ọ̀ mọ̀ torí pé téèyàn bá ti mọ̀ èèyàn máa mú lọ́tà ni. tontorí àwọn ni màá jẹ́ ìlà ṣe é án àdá gbogbo téèyàn bá ti mọ̀ èèyàn máa mú lọ́tà ni torí di eléyìí tabarẹ́ nìkan ti sabotage ìmọ̀ kan ah, kí ni ìmọ̀ àdìsí kí ni ìmọ̀ àfikún kí ni. Ah, ọmọ ni tẹ ti fẹ́ mọ̀ bẹ́ẹ̀ lọ́la ẹgbẹ́ tìrà rẹ̀ lọ fún un ẹgbẹ́ mùsọ́là la fẹ́ kọ́ kí ni mùsọ́là orí kọ́ ọba parẹ́ kó wájú o subhanallah torí di eléyìí ẹ wá gbọ́ níta fún àwọn afi parí ọ̀rọ̀ wọn ní fama ní bẹ́ẹ̀ tẹ ọ́ọ́hù wájẹ́dẹ́ gbogbo ẹ̀ tó bá wá ìmọ̀ ntọ́lọ̀ fi rán nàbì yóò rí sallallahu alayhi wa sallam gbogbo ẹni bá wá ìmọ̀ yóò rí náà láti sọ pé kí sọ́mọ afá nìkan kí sọ́mọ lèmọ́mù nìkan kí sọ́mọ àdúgbò lèmọ́mù nìkan kí sọmalé limamu nìkan kí sọmalé àfa nìkan tòtá wa máa tanra ajẹ tá a máa parọ́ tanra ajẹ ní yorùbá lẹ́bù wípé gbogbo ẹ̀ ń tẹ́ wa lè kí òye àánú ṣe mí pé ẹ̀ lè má kí o ẹ̀ǹkan bá wọn ṣe máa ń sabotage kí o tó ṣe pé wọ́n wọ́n wọ́n frustrate àwọn ọmọ ọlọ́mọ nù ẹ̀ lè má kí o ṣe é ṣe pé bàbá tiẹ̀ kápẹ́ńtà ìwọ kánábẹ́tà ìwọ tóbi gbà sẹ́yìn wá wò rẹ ni ṣé àwọn ọmọ afáàdì kan wá ni wọ́n àà ò fàmà ní bẹ́sẹ̀ ọ̀hù wájàyà gbogbo ẹ̀ tó bá wà mà yóò rí wàláhì. ìmáàmù Bukhari bàbá rẹ̀ wò láàfà ìmáàmù Muslim bàbá rẹ̀ wò láàfà àbí òye yín Abu bàbá rẹ̀ wò láàfà alimami Nasa'i bàbá rẹ̀ wò láàfà at bàbá rẹ̀ wò láàfà ṣùgbọ́n fadlullah yu'tihi man yasha torí di ẹlẹ́ ìfàmà níbi tá a rọ́ọ̀hù wájàdà gbogbo ẹjọ́ bá wà yóò rí ọlọ́run bá dákun fún wa mọ́ àlálùbáràkà ràn wá lọ́wọ́ lórí ara wa fún wa ní ìṣẹ́gun lórí ìfẹ́kúfẹ́ mi wa rọ̀ wá fún àti wá tí ó gbé tí ó sọ wá dẹni gíga láyé àtàlùkìyàmà ti wá lọ mọ lẹ́yìn anabi wa muhammed sallallahu alayhi wa sallam lódodo ràn wá lọ́wọ́ pẹ̀lú ntaasi taafi bá anabi wa muhammed sallallahu alayhi wa sallam wà bẹ́ẹ̀ là ń sìn wọn ọlọ́run ọba ọlọ́run ọba alákùnmá kọ̀ sí wa lọ́wọ́ ọlọ́run ràn wá lọ́wọ́ jẹ́ kí gbogbo ń tàn sí kọ́dọ́gba pẹ̀lú tiẹ̀ tó bá já sí ti ṣàforíjìn rẹ̀ fún akátókù ṣàforíjìn fún anu ṣàforíjìn fún alọ́lá al-qiyam wa bihamdik ashhadu an la ilaha illa number one. mo fẹ́ bèèrè nípa kí ìdálẹ́lì tí wọ́n kọ àwọn àdàlátù ànábìsí tó máa ń ká àdó máa ń ta àdó padà mi pé kí ni sáyẹ̀dì nílẹ̀ tó. alhamdulilayi wọ́n ní síra dalail al-khayrat ti al-jazuli ipò wo la fẹ́ tò sí nínú òfin islam torí pé àwọn yẹ̀ wò. àwọn rí pásá láti ló kúnú ẹ̀ anabi wa sallallahu alayhi wa sallam àwọn pé anabi sallallahu alayhi wa sallam ni wọ́n kọ́ kìí sì sẹ́nu anabi sallallahu alayhi wa sallam ni wọn ti gbà wá jazuli tó gbà wá kò tí ì pẹ́ jù ńlọkọ sọ́wọ́n àsọ̀látù tó sì wà ń bẹ̀ àwọn olùmọ̀ àwọn kọ tírà nípa rẹ̀ nípa tírà tẹ̀ wí yẹn wọ́n ti ṣe ìwádìí fínífíní nípa àwọn àsọ̀látù tó wà ń bẹ̀ àwọn náà nígbà tá a wà láyé ojú dúdú àwọn náà ti kárí nígbà tá a máa bá àwọn àfa wa lò di àdúà, àwọn náà ti kárí tá a máa òfin tọ̀ gbogbo àsọ̀látù yìí bí wọ́n ṣe ń tò yìí sódà ànábì ló ti wá àbí bò ó. صلى الله عليه وسلم. so لا شك في wà ń bẹ ìgbà nàbì ta ẹnu aláti wà ń bẹ jù ọ̀pọ̀lọpọ̀ ọgbà ni ó mú ń tọjẹ tọlọ ní ó fún anabi sallallahu alayhi wa sallam ló kọ fún nsàtà láti fún anabi sallallahu alayhi wa sallam torí ẹ ló ti jẹ pé màtá àwọn olùmọjọ wọn ní kọtọ ká máa ṣe torí pé ìgbà nàbì ta ẹnu aláwà ń bẹ láti mà fún anabi wa sallallahu alayhi wọn ni la tatruni kama akọrọtì nasọrọ ibn Maryam ẹ má ṣe ròyìn mi lárúkọ o ebi àwọn nasọrọ má ṣe ròyìn ọmọ Maryam anabi Isa aleyhi salam lárúkọ ẹ má kí wọn ròyìn rẹ títí títí àwọn kan pè lọlọ àwọn kan pè lọmọ ọlọ àwọn kan pè mẹ́ta lọkọ ọlọ innama ana abdun faqulu abdullahi wa rasuluhu kan lè mí ṣe nínú àwọn ẹrú Ọlọ́run ọba àyè bá hàn bẹ́ẹ̀ bá mi níta ẹ̀ máa fi ròyìn mi ní kékeré ẹrù ọlọ́run òjíṣẹ́ ọlọ́run ẹrù ọlọ́run òjíṣẹ́ ọlọ́run torí di eléyìí ọ̀tọ̀ kí mùsùlùmí máa ka dalailul khairat yẹn níta àmà ní dalailul khairat lódodo òun náà lówó owó ni dalailul khairat níta àmà tí ma dalailul khairat afinimọ̀nà lọ sí di àwọn orí nítorí olè ti sori náà ní kíni drinkish tọ́ba lówó ó lè kọ́lé tó bá lówó o lè fi ra mọ́tò tó bá lówó o lè fi rán ọmọ lọ sùkúlù àbí òye wa àmọ́tà láìlò kàrà àti tàǹkà má bà wọn kà má bà wọn kà torí ẹ wọn bí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam àti má báwo láti ṣe máa sálámà sí ọ kọ́ wa níbí láti ṣe máa sàṣà láti fún ó sì kọ́ wa ní as-salatu ibrahimiyya fa zakarahu nabiyyu sallallahu alayhi wa sallam kìfáyàtún lànà nígbà náà bí sọ ó tó àwà àbí òtún ẹ̀yìn àbí òtún ẹ̀yìn alhamdulilah ọjọ́ ìbùsùn nàmbà tù aleykum salaam. alhamdulilayi wọn ní ọgbọdọ gbáyà lójú àmọ́ àdìsí tó wá nípa eléyìí láàrin ọkọ àtìyàwó wípé tíyàwó rẹ̀ bá sọ látọgbẹrẹbọ lùwẹjà wà látọkọbẹ ọ gbọ́dọ̀ gbáyàwó rẹ̀ lójú òsì gbọ́dọ̀ búlé búkèbù pé wọ tó sojú bí ojú àtìrìn yìí kẹsẹ̀ rẹ dàbí ẹsẹ̀ kínní kan à àbà ebi ojú rẹ ṣe rí náà ní tòfi fẹ́ ṣèṣe ẹsẹ̀ rẹ ṣe rí náà ní tòfi fẹ́ torí tó bá ti fẹ́nu rẹ tó bá fi tó bá fi ya pátánì sí la níjọ́ tẹ̀ ẹ̀ bá jà mọ̀ sọmọ pé tó bá ń wò pé à ẹsẹ̀ rẹ dáa pé à ẹsẹ̀ bí asínrín síbẹ̀ ti pè lẹ́sẹ̀ asínrín tó torí ẹ̀ kéèyàn sọ ẹnu rẹ̀ èèyàn gbọ́dọ̀ fi ìyàwó rẹ̀ wéjì ọgbọ́dọ̀ bulé e búkébú tọ́ọ̀bà wa nà anabi sallallahu alaihi wasallam náà gbá lójú ọ gbọ́dọ̀ gbá lójú bẹ́ẹ̀ náà ni téèyàn bá nà ẹlòmíì ẹ gbá lójú torí pé téèyàn bá gbá lójú ojú lọ ga jù lára ojú lẹ́ẹ̀rì lẹ́fi dára yín mà lè rí pàpọ̀ jẹ́nẹ́rálì kò tètè ó ti kàn ó ti kàn lábùkù kọjá ti sọ ìbá àwòrán ìyàn jẹ́ ó máa ń ṣẹlẹ̀ ní àtètè ṣẹlẹ̀ gbára kábàyàn lójú jẹ́ tayọ kábàyàn lẹ́sẹ̀ jẹ́ lọ tí bá ń nàyàn ní pàṣán lẹ́sẹ̀ tó lé kódà bí kẹ́ kóbo lójú tí bá kóbo lójú ó lè di bàmú tí ò ní parẹ́ mọ́ láéláé tí wọ́n máa ń béèrè pé kí ló lé sí ilé ẹ̀kẹ́ báyìí níjó lẹ kọlà ah, bàbá mi ni màmá mi mi ah, ọlọ́dà kò wọ́n sọ alókọ̀ torí bẹ́ẹ̀ náà rẹ̀ fi wọ́ ọ̀wá nígbà tó ti ọ̀wá ń kọ́ ẹ̀sẹ̀ lójú rẹ̀ lọ́rùn rẹ̀ mójú rẹ̀ tọ́ tó yá tètè wọ́n bá yín parí ìjà ìjà parí èjì òtètè wọ́nú ẹ̀wọ́n á jọ sọ̀rọ̀ ó rí kó tó ju wá ti fẹ́ pàdé ó tún wo bòmí wọ́n ló ti dá méjì ojú ẹ̀ tó ń torí de eléyìí èèyàn gbọ́dọ̀ gbá yẹn lójú wọ́n á ní tó bá jẹ́ kèfèrí ńkọ́ tó bá jẹ́ kèfèrí ló bá sí ọ ìsìláàmù ọ̀sọ́ pé kọ́ gbóhùn náà lójú kọ́ gbá lójú nítorí kíni nítorí kó bá jẹ́ kèfèrí kẹ́lá tó bá yẹ pé òun kọ́sẹ́ lọ́dọ̀ rẹ̀ ọ̀hún á nílò influence pé òun ti jẹ́ kékeré kó ọmọ gbá lójú gbá lójú pé kí ni téèyàn bá fẹ́ náyàn ibi tí ò ti ní sèse lèyàn ti nà ẹ́ gbáǹdì níbi tó ṣe pé tí ọba lé kó màmá ń gbáyàn lójú yẹn kò bùkátà rẹ̀ ẹ wá ní tó bá jẹ́ pé lójú ogun ńkọ́ tó bá jẹ́ lójú ogun ńkọ́ ìsìláàmù ọ̀sọ́ pé kẹ́ ẹ pa kèfèrí ńpakúpa nítorí pé tẹ́ ẹ bá pààyàn ẹ pa gbọ̀nà tó dáa ni ìwà àti pé nítorí pé ó ti jẹ́ kèfèrí ẹ̀fọ́ bẹ gún lójú ẹ tún fi gún lẹ́yìn ojú kejì ẹ tún fi yọ ahọ́n rẹ̀ síta náà lọ́wọ́ islam ọ̀gbà eléyìí wọ́n ń pè ní mùsùlà ìfinisẹ́sí ni ẹ̀sìn islam ti kórìíra rẹ̀ kẹ́ ẹ̀ pàgbọ́nà sọ̀dà tó ń torí délé àwọn nílò àwọn nílò àǹfààní pé lè jẹ́ kèfèrí ká bẹ̀dá rẹ̀ jẹ́ kó tó di pàápàá tó bá tẹ̀ jẹ́ kójú ogun làbá wa number three.

so eh, alákòlá hàn àkọ́kọ́ àwọn ètò tí à ń fi ń bára wa ṣe lọ́pọ̀lọpọ̀ àwọn ẹni tí ń kọ́ wọ́n ń kọ́ bóyìnbó ti gbé wá fún wa ni àwọn ò béèrè lọ́dọ̀ Islam pé bò ní Islam tó ṣe àwọn atẹ́fẹ́ lólé lórí là ń béèrè pé bò ní Islam tó ní ká ṣe àmọ́ tó bá gbé àwọn ń tiwọn wọ́n bá béèrè wípé bóò ní ká ṣe ká tó kọ́ ọba dáa jù àbí òye wa so ṣùgbọ́n èrò pé aburú náà ń bẹ́ńbẹ́ wípé kí wọn náà kọ kó orúkọ wípé lágbájá àti àwọn yòókù tí ó jogún mi lágbájá àti àwọn yòókù tí ó jogún mi ẹ̀mọ̀ pé níjọ́ yẹn tí wọ́n lágbájá wá wọ́n béèrè fún èèyàn yòókù tó fi lẹ́dà tí kólọ́ọ̀mù yẹn bá ti lè gbà á pé nìkan sọ fún ọ pé wàá ń bí bàbá yìí lágbájá àti àwọn yòókù tí ó jogún tó o dáa bẹ́ẹ̀ yẹn ju kọjá kókó èèyàn kan láàmú ọkọlọ lódodo ìwọ ọkọ o sì ní pìlà torí kẹ́mi tiẹ̀ ni pé wàá ṣe sẹ́yìn wàá sì rìtáyà lẹ́nu rẹ̀ wàá tún pẹ́ láyé àbí bẹ́ẹ̀ kọ́ ni kéèké nǹkan kókó èèyàn kan ni o ní mọ̀ pé bọ́yọ̀ lè kú kó di kó o ti sẹ́yìn parí so lọ́pàá lọ́pọ̀lọpọ̀ fi máa ń mú oníjàbútẹ́ so àmọ́ ká gbà pé ọlọ́run ọba lọ́lọ́la òní taari gan ọlọ́run ọba lọ́ mẹni tí ó di ìparí àwọ̀ àtòní yìí tó torí délé kéèyàn kọ lágbájá àtàwọn yòókù tí ó jogún mi wọ́n dájú wípé ibi sẹ́yìn ìgbà tó bá ti kọ́ bẹ́ẹ̀ wọ́n wà gbogbo wọn wọ́n wà gbogbo wọn kàn ṣe lẹ́yìn ẹ̀jẹ̀ kò ti ṣe jẹ́ mẹ́ẹ̀ ẹni tó ń béèrè nípa kọ́ọ̀sì. ìrìn àjò eléyìí kò tó rìn àjò tó jẹ́ pé èèyàn á máa rìn kí èèyàn máa fi kíkọ́ sùn kò tó ìrìn àjò tí èèyàn máa rìn kí èèyàn máa fi kíkọ́ sùn sixty fifty something kilo kò tó náà àríkú sàrán. Thank you. ti wà lẹ́yìn jama lẹ́yìn lè máa mú. alhamdulillah èèyàn kírun lẹ́yìn máa èèyàn ti kí dajì ẹnìkan á wọ àlẹ́gbẹ̀ẹ́ yẹn kí o sì pé ọtí ń rùn lára rẹ̀ tọ́tí yẹn ò jẹ́ kéèyàn ní fọkàbalẹ̀ lórí irun yẹn tí yẹn lè já rẹ̀ kó tún lọ tún bẹ̀rẹ̀ lágbọ̀n bomi àbí báwo àkọ́kọ́ possibility bẹ ike tí wọ́n bá já àrùn yẹn tó lọ ságbọn bòmí kó tún bọ́ mùtí mi pàdé lágbọn bẹ̀ nígbà tá a ti rádàn wọ́ mùtí lágbọn bì kan ó ṣe ti kọ́yẹ́ kí wọ́n pé méjì tàbí òye ìṣèjọ́ yẹ ni pé eléyìí tó dájú yìí kọ́ ọmọ náà tẹ́sí fàjáde mi kíláàsì wàá já irun rẹ wàá wá wọ wàá wá ẹnìkan tó ṣe pé torí kọ́ lọ́wọ́ bá gbélé wọ̀ fún wa láti wá kírun ní ìgbà tí èèyàn bá jẹ́ ẹni tó mutí ọlọ́run ti sọ sílé ìwọ̀ gan tẹ́lẹ̀ náà ṣùgbọ́n láàrin kọ́ lọ́n sọ sílé ìwọ̀ nínú ọ̀kan nínú àwọn ìgbésẹ̀ tọ́lọ́wọ́ bá tó mú wa gbé oníkẹ́ ìgbọ́dọ̀ súnmọ́ àrùn nígbà tẹ́ bá mutí á ń bọ̀sibọ́sí pé àlọ́lọ́n tẹ̀ tí wá sílé ìwọ̀ wọ́n á mutí yùn wọ́n á wá mọ́sálásí sílé bàbá rẹ̀ ni ẹ bàjáde kó nu mọ́sálásí yẹn tó wàá sagbára láti rí fẹ́nìkan tí ò ti wọ̀ ọ̀run bọ̀ ó ti kọ́kọ́ dúró ó lè fi irun rẹ ti sàrà kọ́ ọ mọ́gbàájà máa yẹn kọ́ wá kó tóun kí ń gọ̀ bá ya tó wàá wá wẹ́ nìkan pé baba ẹ̀ jáde mẹ́tàlá ẹ wọ kó mbẹ ni wá sí ní dandan ọ wọ bẹ ẹ dúró lẹ́nu ọ̀nà kẹrin báwọn jẹ máa kírun dáadáa náà kọ́ mọ̀ wọlé tó ọba wọlé ọkà bọ̀. nàmbà fáì nàmbà fáì. Naam àwọn nǹkan tó kílẹ̀ kí ni olùkọ́ láti gbà fún wa. a ti ṣàlàyé rẹ̀ kèfèrí tó kú yẹn tó fowó lẹ̀ mùsùlùmí ò ní jogún kọ́bọ̀ ń bẹ̀ lórúkọ pé wọ́n jogún ò ní jogún rẹ̀ ṣùgbọ́n nǹkan tó fi sílẹ̀ yẹn tó bá ṣẹlẹ̀ tá a dànù ni nínú òfin ẹ̀sìn Islam á kó lọ sí bẹ́ẹ̀tù máàlì mùsùlùmí ilé owó àwọn mùsùlùmí lálọ́ kó sí lóde tí gbogbo mùsùlùmí ṣùgbọ́n ẹ̀yin wá wò pé ṣebí mùsùlùmí lẹ́yìn náà àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣé wà ulul arhami ba'duhum awla bi ba'din fi kitabillah à ń bẹ lọ́n pé tẹ̀ ń bá ń lo owó yìí ló kọ́ pẹ́ ń lò ẹ̀ pín kọ́ má burú tó yẹ ló kọ́ pé wọ́n ń lò kí ẹsẹ̀ pé wọ́n pín kálukú ti má tiẹ̀ o ẹ sáà ti máa lo kíni àwọn ìtàn yẹn lọ à ń bẹ lọ́n kọ́ má burú. Number six.

subhanallah so ẹni tó jẹ́ mùsùlùmí tí nǹkan ṣe ẹ̀kẹ́ àlùkùránì fún sínú omi kó mu insha allah kò sí tó burú mbẹ torí nàbì sallallahu alaihi wasallam ó hàn wá ṣùgbọ́n ẹni tí èsè mùsùlùmí tó gbádùn tá a lè fún sínú omi pé kó ọkàn ọ̀ balẹ̀ sí pé ká ṣe bẹ́ẹ̀. àmọ́ a lè kí àyà alukur'ani sí lára láì jẹ́ kó a sọ fún kíkó wọn. ẹ̀rọ pé yàtọ̀ ń bẹ nínú ake sínú omi fún un àti ake sí lára àbí òsì yàtọ̀. náà ṣé ẹ̀yin mọ̀ pé bólò méjì ọ̀jọ́ra wọn bẹ̀ wọ́n ké sómi ó àti wọ́n ké sí lára ìyàtọ̀ ń bẹ nínú méjèèjì àbí òsì. tó a dúpẹ́ ìyàtọ̀ náà la fẹ́ mú jáde ọwọ́ nínú àdìsí Abi Sa'id al-Khudri radiyallahu anhu nípa tó lórí abúlé kù tí àwọn sàábí fẹ́ dé sọ́dọ̀ rẹ̀ kọ́gbà àwọn alálejò tọkọ̀ ìgbà tí àwọn sàábí ti lọ wá bìkan forí pamọ́ sí kílò tó má kíní kan sì sán baálẹ̀ abúlé kù bá kékeré jò ní wọ́n á ké bá àwọn sàábí àwọn tẹ ẹlẹ́ẹ̀ nígbà lálejò ẹ̀tún á ké bá àwọn pétọ̀ ẹ kèfèrí sí làwọn wọ́n sì ń pé bẹ́nìkan bẹ́ẹ̀ nu ìtọ́mọ rúkìá ṣe ẹnìkan nu wọ́n sì lọ àwọn olùmọ̀ wa sọ pé Abu Sa'id yẹn náà ni radiyallahu anhu ọba ké pátí àti nígbà tó ké pátí àti ó dìde ó sì dìde bí ìgbà tí nǹkan kò ṣe. Ànábì sallallahu alaihi wasallam sọ pé wa ma adraka annaha rúkìá talọkọ ìpè rúkìá ni Suratul Fatiha talọkọ ìpè rúkìá ni tòlẹ́ yẹn náà ń bẹ́nu tí alimami ibn Qayyim tiriti gidigidi nínú tíra àwọn tá a wí yẹn kí la pè náà rí Madarijus Salikin tontori de lè kẹ́ kí kẹ́ kí alukurani yẹn sí ibi tí wọ́n dun kèfèrí àbí sálà rẹ̀ kèfèrí kọ́lọ̀ wọn fi fún lálàáfíà kò burú àná kíkẹ́ ké fún un àwọn ọmọ ẹ̀rí tó sọ pé ká ké fún un náà nàmbà sẹ́fẹ̀n. kí n gbọ́ dáadáa o. náà. ṣé ọtọ kó sọ fún ọ gbẹnu dákẹ́ ní ń gbọ́ ìtọ́tẹ̀lé ma. kò yé mi. sọ́tọ̀ kó sọ pé kí wọ́n gbé ẹnu wọn lọ́wọ́ torí pé yorùbá ń yàtọ̀ sí kí wọ́n dákẹ́ kí wọ́n gbé ẹnu wọn dákẹ́ àbí kí n lè fẹ́ sọ́mbẹ̀. pé wọ́n má kí alukurani mọ́ wọ́n wà lọ bó náà ní kọ́ wọn.